السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba adé ọpẹ́ fún ọlọ́run kọ́lọ̀n kó gba ọpẹ́ wa gbogbo pẹ́pẹ́ fúrú wa ní Ramadan ní Ramadan ìgbà ìgbà tí a dúpẹ́ fọ́lọ́run tá a ti pé ọba òun nìkan sì ló lẹ́tọ̀ọ́ pé ká ṣe ìjọsìn fún a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ọba kó bá wa ṣe àlékún kẹ́ fún Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ bákan náà a lọ sórí gbogbo àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n jẹ́ a fi wá sílé ayé kọ́lọ̀ ọba wa ṣe àwọn tí wọ́n bẹ ń lé ayé ẹ̀mí gígùn àlàáfíà ara lórí ìmàtẹ̀ láṣẹ ọlọ́run kọ́ wa ṣe fún wọn ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́ lọ́ba ṣe gbàdúrà wa abẹ́lọ́run fún àwọn àfa wa ó bẹ̀rẹ̀ látòrí àwọn ọ̀mọ́ọ̀mù wa àti àwọn àfa jàǹkànjàǹkàn tí wọ́n wà lórí ìjókòó àti ẹnì kọ̀ọ̀kan wa àti bẹ́lọ́run ọba àlekí ọlá dáadáa tí gbogbo wa náà ta gbé dání kọ́lọ̀ ọba kó wa lọ́wọ́ kọ́lọ̀ kó gbà níjọsìn fún wa kọ́lọ̀ kó ṣe àlékún wa lórí eléyìí tá a wá torí ẹ̀ jókòó ń bí lé ní náà kọ́lọ̀ ọba kó jí ó lápá dáadáa lórí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ẹ rí gẹ́gẹ́ bí ohun tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ òun náà ni alhayatu ba'da al-ba'thi ìgbésí ayé ìṣẹ̀mí lẹ́yìn ìgbà tá jáde láyé suwarun min surati al-qiyamah ká sì wòye sí i látara àlàyé tí ọlọ́wọ́n bá ṣe fún wa nínú suratul qiyama àwọn tí wọ́n ronú tí wọ́n mú mọ̀ọ́dọ́rọ̀ yìí àkọlé nika ní ká fi bára wa sọ̀rọ̀ kọ́lọ̀ kó bá wa sọ wọ́n ní ẹ̀san rẹ̀ torí wípé nínú àwọn nǹkan tó lóore jù tá a máa ń bára wa sọ òun náà ni ọ̀rọ̀ àlùkìyàmà ẹ̀rí pé nínú alukur'an al-karim ní gbogbo ìgbà tí ọlọ́ọ̀bá àlékí ọlá bá ti ń sọ̀rọ̀ nípa al-iman ẹ̀rí pé imani ó pín sí ó ní òpó mẹ́fà ànábì ní ó tún wá tẹ ó ní ẹ̀ka ẹ̀ka imani ni ó ní al-imanu bid'u wa sab'una shu'ba ó ní ẹ̀ka tí imani ni ó ló lé ní 73 ẹ̀ka tí imani ni wà àláha qawlu la ilaha illallah èyí tó wá tóbi jù ń bẹ̀ òun ni ká fi rinrinlẹ̀ la ilaha illallah la ma'buda bi haqqin illallah kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àyàfi allah subhanahu wa ta'ala wa adinaha imatatul adha ani tariq èyí tó kéré jù nínú ìgbàgbọ́ òun ni rí tó lè ṣe àwọn èèyàn ṣùtá lójú ọ̀nà ká mú kúrò ń bẹ̀ wal haya'u shu'batun minal iman ìwà ìtìjú ànábì ní ẹ̀ka kan ni láti inú ìgbàgbọ́ kádìsì jù ìmọ́nì ní máa ń bí sí ni lára bá ń sọ fún wa nípa àwọn tó jẹ́ òpó ìgbàgbọ́ mẹ́fà àkọ́kọ́ bẹ̀ ní ká nígbàgbọ́ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ká nígbàgbọ́ ọmọ àláìka ọlọ́run ká nípa àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ká nípa àwọn nínú àwọn mẹ́fà ìwá ni eléyìí tó jẹ́ wípó tóbi jù tí ọlọ́run bá máa ń tẹnu mọ́ gbogbo ìgbà nínú Al-Qur'an al-imanu billahi wal yawmil akhir laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ń bẹ fún yín lára nọ́bì Muhammad sallallahu alayhi sallam àpèjúwe tó dára jùlọ fún ẹni tó bá gba ọlọ́wọ́n ọba gbọ́ tó sì gba àlùkìyàmọ̀ gbọ́ ẹ rí pé níbí kí lọ́nà ọba fẹ́ fi rinlẹ̀ fún wa pàtàkì ká gbọ́ lọ́hùn gbọ́ ká ni wípé ìgbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba àlekè ọlá àti ìgbàgbọ́ alẹ́dínà yu'minuna bil ghaibi min al nínú àwọn nǹkan tó pamọ́ òun ni ọjọ́ gbèdé àdìkìyàmọ̀ wà á nà sáàtà àti àtúnláàrọ̀ ìbà fi hà bá ń wa ní pé àsáà ni àlùkìyàmọ̀ láàrọ̀ ìbà fi ha kò síyè méjì ń bẹ àtún ó ń bọ̀ láàrọ̀ ìbà fi hà kò méjì ń pa inna Allaha indahu ilmu sa'a dájúdájú ìmọ̀ nípa ọjọ́ wo gan ni àlùkìyàmọ̀ máa jẹ́ ọ̀dọ̀ náà wọn ọba ló wà wa yunazzilu al-ghayth ọba tí máa ń sòjò kalẹ̀ ni wa ya'lamu ma fil arham ọba tó mọ ohun tí ẹni tó lóyún sínú kí ni ohun tó gbé sínú ọlọ́wọ́n ọba ìlú mọ̀ wa ma tadri nafsun madha taksibu ghadan ẹ̀mí kò mọ̀ tá a máa ṣe lọ́la ẹ̀mí kò mọ̀ tá a máa ṣe láàárín ìṣẹ́jú kan sásìkò tá a wà yìí wàá máa tẹ́dírí náà tún bí ayé arúgbó ìtàmúhùn ẹ̀mí kò sì mọ̀ pé ibo ló máa kú sí gbogbo àwọn eléyìí nínú ìmọ̀tọ́nà wọn bá níni kò wá sí ìtọ́nà ọba jẹ́ kó pamọ́ fún wa mẹ́ ló fi jẹ́ kó ṣe pàtàkì jọmọ́ irú tọ́píkì tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ yìí li ahmiyatihi albaligha látara àwọn àǹfààní àti àjẹbọ dáadáa tó wà níbi wípé kéèyàn ní ìmọ̀ nípa ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ kéèyàn ti gba ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ gbọ́ mìfàwá ìdìdá àlìkì nínú àwọn àǹfààní kéèyàn mọ̀ nípa ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ anadalika báàìtò lìfẹ́ẹ̀lì tọ́àt wàjìnàbí anáwáyì òun náà ni pé téèyàn bá mọ̀ tó sì gbàgbọ́ ó máa ń jẹun tí máa ń tini lọ síbi ìmá ṣiṣẹ́ olóore tó pọ̀ wasari'u ila maghfirati min rabbikum wa jannatin 'arduha ka'ardi ka samaa ọlọ́wọ́n bá ní kí ọlá ó ní ẹ sáré tètè lọ síbi ìmá ṣiṣẹ́ olóore àti ibi ìmá wà lùjọ́ náà ìmá wà lùjọ́ náà kọ́nà má ṣẹ̀ṣẹ̀ wá lọ́mọ náà ìní ìgbàgbọ́ yìí ó máa ń jẹ́ sábàbí kéèyàn máa ṣiṣẹ́ olóore tó pọ̀ torí ń pa ti mọ̀ wípé tó bá di ọjọ́ péńdé alìkìyàmọ̀ yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe pé owó ta fi lé ayé wa kójú ò ní ṣe wá láǹfààní ni ọmọ ta bí lé ayé ò ní ṣe wá láǹfààní illa man atallaha bi àyàfẹ́ tó bá wá bá ọlọ́wọ́n ọba pẹ̀lú ẹ̀mí tó mọ́ pẹ̀lú ọkàn tó mọ́ pẹ̀lú iṣẹ́ eré àwọn tí wọ́n á là ń jọ gbé ìdí àlìkìyàmọ̀ nìyẹn ìmọ̀ nípa ilé yìí a máa jẹ́ sábàbí pé káwa náà máa lé pé báwo lọkàn mi ṣe fẹ́ mọ́ báwo ni mo ṣe fẹ́ ṣiṣẹ́ dáadáa ìní ìmọ̀ nípa àlìkìyàmọ̀ ó máa ń ṣe sábàbí wípé kéèyàn máa jìnnà sí aburú torí ń pọ́mẹ̀dé èèyàn ti mọ̀ wípé ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid kò sí tó òun lè fẹ́ lu òun sọ báyìí àyàfi kó ṣe pọ́n màláìka ń bẹ pẹ̀lú òun tí wọ́n ń kọ́ kalẹ̀ inna alaykum la hafizin kiraman katibin ya'lamuna ma taf'alun àti pọ́n màláìka kan alápọ̀nlé ni wọ́n wọ́n mọ̀ nǹkan kan ya'lamuna ma taf'alun kò sí ń tẹ̀ ń ṣe tí wọ́n sí mẹ́wọ́ wọ́n sì ń yawma tubla sarair nígbà tí èèyàn bá ti mẹ́kọ́jọ́ gbèdé àdìkìyàmọ̀ ọjọ́ tí gbangba dẹkùn ni kedere àbẹ̀wò ọjọ́ tí ò ní sàṣírí gbogbo ń tá a fètílé fi jó ọjọ́ tá a tú gbogbo àṣírí tá a bò ọjọ́ tá a tú ọmọ bàtà gbé fọ́nṣun ọjọ́ tá àṣírí a tú ẹni tó ti bímọ mẹ́fà tó jẹ́ pọ́kọ ilé ẹ̀yọkan péré ní tiẹ̀ ẹni tó wà ń ta ló ní ó sì pamọ́ lé ayé tó fi kú òun bẹ̀ tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ gbogbo eléyà á sú báyìí níwájú ọlọ́wọ́n ọba ìní ìmọ̀ nípa eléyìí ìní ìgbàgbọ́ sí á jẹ́ kéèyàn máa wo pé à ah, la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa àti nǹkan kò pamọ́ fọ́lọ́wọ́n ọba nínú sánmọ̀ àtilẹ̀ eléyìí á jẹ́ àǹfààní fún wa láti lè máa ṣiṣẹ́ olóore àti láti lè máa sá fún aburú wàdálìkà tẹ̀síríyàtùn lélẹ́mọ́mìnì ìní ìgbàgbọ́ pọ́jọ́ gbèǹde àlìkìyámà ó jẹ́ ń tí máa ń pèsè mùmìnì kalẹ̀ lìyá ọmọ tànáàdì fún ọjọ́ tọ́nà wọn wá tí a kéde pé àwọn dà límọ̀nì mọ́lẹ́kù lìyá o àwọn ọba dà ọba èkó ọba òṣogbo ọba Saudi da, president America da, limani limoleku liya o ṣàárẹ̀ èèyàn kan nu yín tó lè dúró lílà alimoleku liya o lílà agbára ọjọ́ gbèbí alikiyamọ ọlọ́wọ́n ọba lónìí alwahid ọba ọ̀kan ṣoṣo alkohab ọba tó máa jẹ gàba lóní kálukú lórí kò sí ọba ń jọ alikiyamọ o kò sí president ń jọ gbélé àlìkìyàmọ̀ anáṣù sàwà tó bá dọjọ́ gbélé àlìkìyàmọ̀ gbogbo wa bákan náà ni wa o yawma yafiru almar'u min akhi ọjọ́ tó mẹ́dé máa sá lọ fún ọmọ yẹ wa ummihi wa abi ọmọ ẹ̀dẹ́ ìyá máa sá lọ fún ìyá máa sá lọ fún bàbẹ́ wa sahibatihi wa bani ọmọ ẹ̀dẹ́ yìí a máa sá lọ fún ìyàwó ẹ̀ a máa sá lọ fún ọmọ ẹ̀ lè kó lè mèrè ìmínà òun ìyá ọmọ ibi iṣẹ́ àlò yòhò ní torí pọ́jọ́ tá ń sọ yìí oníkálukú ti ó ti ní ohun tó tó rù lẹ́rù tí ò fẹ́ kẹ́lòmí ìbá dìkun al-akhillahu yawma idhin ba'duhum li ba'din illa al-muttaqun aduwwun al-akhillahu yawma idhin ba'duhum li ba'dhin aduwwun illa al-muttaqin ọ̀nà ní tó bá dọjọ́ pé di àríkìyàmọ̀ àwọn èèyàn ọ̀tá ni o ọ̀tá ni wá dì àyàfi àwọn tó bá páyọ ọlọ́run ọba nìkan kọ́nà má ṣe jẹ́ ká ọlọ́run bá ṣe jókòó yìí sí káwá láǹfààní láti ilẹ̀ tújọ́ wa pọ̀ nínú àlùjánnà fi jannatin na'im nínú àlùjọ́nà táwọn èèyàn ti máa ṣe béèrè oríṣiríṣi ánìlì mùdìrì mi ọ̀daràn lé yíyẹn ń kọ́ ọ̀daràn lé yíyẹn ń kọ́ àárínú àlùjọ́nà kọ́nà máa ṣe ti wá bẹ́ẹ̀ o afá àdúgbò yín tó nírùn bọ̀ tí wọ́n ẹ burú ń kọ́ yàtàtà alùn ánìlì mùdìrì mi máa sálàkákùn fi sáfọ̀rù nígbà wọn bá wá pàdé wọn máa béèrè pé afá afá ní ilé ayé kọ́nà máa kà wá mọ́rú afá bẹ́ẹ̀. máa sàlákà kún fi sákọ̀rù kí ló fà tẹ̀yìn náà tún wọná lẹ́nìí kọ́ọ̀lù lámùnákùn mínà lè mùsọ̀lì ìdí ta fi wọná ni pé àti ń kírun èyí tó tún bá ká mọ́ là ń kí. wàlámùnákùn ló tọ́ ìmùlùmísìkì tábàrẹ̀ tí à ń jẹ tàbárẹ̀ tí bí ń pa tàbárẹ̀ tó ní bùkátà àbá ní ta lè fi ràn wọ́n lọ́wọ́ àti ń ṣe bẹ́ẹ̀ o. wàkúnnà nàkúùdù máa lọ kọ ìrì yìí táwa bá ríbi tí wọ́n ti gbégbá wá sí kalẹ̀ àti ń lọ o. nàkúùdù máa lọ kọ ìrì yìí ṣùgbọ́n tá bá ríbi tí wọ́n ti dá ijó lẹ̀ ibẹ̀ ni wọ́n ti rí wa o. wàkúnnà nùkàzìbù. bí ìyàwó mi nínú ìṣe tó wà lọ́wọ́ wa ni wípé a máa ń pe ọjọ́ gbèǹde àlìkìyàmà ìyàwó màlìjàzá wà lè hisab ọjọ́ ìṣìwà tọ́jú ẹ̀san a máa ń pè é nírọ́ máa sálàkà kò fi saqar kí ló jẹ́ kẹ́ wọná lẹ́nu kọlu lámùnákùn mínàlì mùsọ̀lì nǹkan àkọ́kọ́ tá jẹ́ kí èèyàn òun náà kírun ẹnjí ò bá ti ń kírun jọ mọ́ ọmọ náà ni ò kọ́lọ̀ má di àwọn náà wàlám náà tó ẹ̀mọ́ lè ẹnjí ò bá fi ń ṣàánú aláìní ọmọ náà ni jọ mọ́ kọ́lọ̀ má ṣe wá lọ́mọ náà wàkúnnà náà kóòdù má àlọ́kọ́ ìbí ẹni tó bá máa ń jókòó pẹ̀lú àwọn aman ahabba yawma alìkìyàmà ànábì lọ́mọ ẹ̀dẹ́ ìyá máa bẹ pẹ̀lú àwọn tó bá nífẹ̀ẹ́ sí lọ́jọ́ gbé ìdí alìkìyàmà ìwọ tó jẹ́ ń pàwọn olórin lọ́rẹ́ títí ẹ wàá máa bẹ pẹ̀lú wọn ìwọ tó jẹ́ ń pàwọn àfà lọ́rẹ́ tí lé ayé ọ̀dọ̀ wọn náà ni wà ẹjọ́ máa wà ní ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ wàkúnnanu kádìbù bíi yáwó mi dì í nínú tó máa jẹ́ kéèyàn wọná òun ni pé kéèyàn má gbọ́jọ́ gbèdé àlìkìyàmọ̀ gbọ́ ọlọ́run ni záàmù lẹ́dínà káfàrú aláyùbáṣù ọlọ́run lè ráwọn kèfèrí wọ́n máa ń wọn ò lè gbé wá dìde إذا كنا إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون ṣé ńgbà tá a bá ti ju tá a ti di ẹ̀pẹ̀ a di egungun egungun yìí tún ju lẹ́yìn ìgbà tó ju gbogbo ẹ̀gbọ́n tún di ẹ̀pẹ̀ àwa àbá unal awalun àti ẹ̀gbọ́n tiwa táwa bá kú tọ́lọ́ máa gbá wa dìde àwọn bàbá wa tó jẹ́ wípé ẹ̀ lè wúlẹ̀ kẹ́ ti ẹ̀rí ẹni tírẹ́sì sí wọn kọ́ kóòlù naam ọlọ́run ní ìrìn ànábì sọ pé bẹ́ẹ̀ ni ìdáhùn nìyẹn fún mùsùlùmí tó bá máa ń rotí wa lọ́kàn pé ṣọ́nà tiẹ̀ máa gbé wa dìde ọlọ́run ní kóòlù naam níbòmí antum wà á bá okùnmù àkàdàmù àtẹ̀yìn àtàwọn bàbá yín tán ti lọ tán ti lọ tán ti lọ tán ti lọ. gbogbo yín pátápátá la máa gbé dìde jọ gbèdé àlùkìyàmọ̀ wa anna sa'ata àtiyatun la rayba fiha àlùkìyàmọ̀ ohun téèyàn kì í ṣe iyèméjì ń pẹ̀ ní kọ́nà kó ṣe àlékún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa èdè jẹ́ nínú àwọn àǹfààní tó wà nínú kámọ̀ nípa ọjọ́ ń pè dé àlùkìyàmọ̀ tábà wá ń sọ̀rọ̀ nípa ọjọ́ pè dé umur ó kó oríṣiríṣi nǹkan sínú minha alhadithu anil maut nínú tálùkì àmọ́ kó sínú òun ni ọ̀rọ̀ nípa ikú walkalam an hayati alhayati albarizakhiya tàbá ń sọ̀rọ̀ alùkìyàmọ̀ tàbá ti kú a máa sọ̀rọ̀ nípa ìṣẹ̀mí sàárè wa min waraihim barzakhun ila yawmi yub'athun ọlọ́run ní o ti téèyàn bá ti kú báyìí gàgá ti wà láàrin òun àti ilé ayé àlùkìyàmọ̀ ò tí ì dé ilé ayé ò sì ṣe ń ṣe kí kò ṣe padà sí mọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò rọrùn ká bí ọmọ sáyé ń sìn sìn kọ́mọ ìwà wò pé ooru ṣe pọ̀ mí báyìí òtútù ti pọ̀ ju o ariwo bíi ti pọ̀ ju o ẹ jẹ́ ń padà síbi tí mo ti ń bọ̀ bí ò ṣe rọrùn fún ọmọ láti padà sínú ìyá ìyẹn bẹ́ẹ̀ náà ni ò rọrùn téèyàn kan bá ti kú kó padà sí ilé ayé mọ́ kíní kan làkúdáyà kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ jọ mọ́ mọ́ máa ta kọ̀dìkọ̀ máa kíyà mọ́tò wù ẹni tó bá ti kú àlùkìyàmọ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tá bá kú olú sáré alibáàtú ọlọ́run bá máa gbé wa dìde tán bá gbé wa dìde tán alẹ́kìyàmà a dìde dúró fásitì tó pẹ́ níwájú ọlọ́run ọba ọlọ́run ọba sì máa bínú ní ọjọ́ tá ń sọ kan ni ọlọ́run obinu ẹ̀rí kò sì ní bínú irú bínú yẹn mọ́ ìyẹn ni bínú tọ́lọ́run ọba máa bíjọ́ ọlọ́run gbogbo ẹ̀dá sí ọlọ́run ò ní ta sí wọn kọ́nà ọba kó má ṣe ṣe wá ibẹ̀ lànàbì ti sọ pé nígbà táwọn èèyàn bá wà lórí ìdúró sallallahu alaihi wasallam sàbàátùn yudhilluhumullahu yawma la dhilla illa dhilluhum páwọn méje kan wà ọlọ́run á wá da ìbòjìbò wọn nígbà tí ò àtàwọn èèyàn méjì tahabba fillah wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ìtọ́lọ́wọ́n ọba ìṣàmàà àléhì wàtàfàrọ̀kọ̀ àléhì orí ìfẹ́ yìí ni wọ́n fi kójọ orí ẹ̀ náà ni wọ́n fi túká warọ́jọ́lọ́n kọlbóhùn mọ́álàkùn bèlè mọ́sáàjì àti arákùnrin kan gbogbo tiẹ̀ ẹ ó ti dẹyẹ mọ́ṣáláṣí tó bá lọ́wọ́ bá bọ̀ mọ́ lọ mọ́ṣáláṣí tẹ́ bá wá sí pé ayébọn lágbájá ẹ lọ́wọ́ mọ́ṣáláṣí ìgbésí ayé ẹ̀ nìyẹn nínú ẹ̀ warọ́jọ́lọ́n dàásùmọ́rọ́ àṣùnzáṣùmọ́nsìbò wàjàmáàlì arákùnrin kan tóbìnrin tó lẹ́wà tó tún ní owó tó nípò tó pè pé arákùnrin bí ajọ máa ṣe boyfriend and girlfriend bí ajọ máa jáde bí ajọ máa yapọ̀ ọlọ́wọ́n ọba ṣe bá jọ ṣàràfá ni aláràfá ni nígbà tó wá pé ó ní inni akhafullah à èmi páyọ ọlọ́wọ́n ọba èmi ò ń ṣe irú ẹ̀ o wa rajulun dhakara Allaha khaliya fafadat àtọkùnrin kan tó dájókòó ń bì kan ó wá ń ronú nípa ọlọ́run ọba látara ìrònú ń pa ọlọ́run ó bá ń da omi jẹ lójú báyìí ànábì sallallahu alayhi wa sallam ó láwọn a yìí wọ́n wà ní ìbòjì ọlọ́run ọba yọ ibi kọ́nà ṣe ṣe bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa àwọn ìṣesí pọ̀ wọn kó ṣe òṣìwọ̀n wọ́n á ṣe ṣírò ẹ̀ fáman sákúlà mawazinu nígbà wọ́n ṣoṣù wọn ṣẹ́ ẹni tíṣẹ́ dáadáa tiẹ̀ tó bá tẹ̀wọ̀n fàhùwà fi ìṣàti rọ̀díyà ọlọ́run láwọn ẹni yẹn wọ́n máa bẹ nínú ìkẹ́ wà á máa ṣùgbọ́n tá a bá wọn ṣe ṣe fa umuhu hawiya ọlọ́run iná ní hawiya ló máa gbà máa máa hiya náà rún ní hawiya kí ló bẹ́ẹ̀ di iná tí ń jó fọfọ ni kọ́lọ̀ má fi iná jó ẹnì kọ̀ọ̀kan wa. wa ba'da dhalika al-mururu bis-sirat lẹ́yìn náà àwọn èèyàn wá gborí afárá siratu kọjá. minhum man yadkhulu an ń bẹ́nu wọn wa in minkum illa wariduha maqdiyya ọlọ́ni hasiman maqdiyya ọ̀rọ̀ yan ni. èèyàn kò mú ẹ̀dá àyàfi kó borí afárá àsìrọ́ọ̀tù kọjá afárá yìí ni bíríìjì ni bíríìjì tínrín táwọn afọ àbámá tó ń gbà mí wọ́n ló tínrín bí irun orí wọ́n ló mú bí bíléèdì orí òkùnkùn dẹ̀ ló wà òkùnkùn náà jahannama dínà tákọ̀ ọlọ́run láwọn tó bá páyọ á láwọn á rìn lórí ẹ̀ bí ìgbà tí bá kọjá electrode tó bá kọjá bí wáyà báyìí ẹwọ́ ó sì tọ́ bá múná dé láti ibi tí wọ́n ti ń pàwà náà lọ́wọ́ adẹ́dẹ́ bí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn akọ̀ kọjá ni ṣùgbọ́n àwọn tí wọ́n bá ṣe tán náà. yìí sí ìyá àwọn pápọ̀ máa kó sílẹ̀ ń jí wọn ni kọ́nà kó má ṣe ti wá bẹ́ẹ̀ eléyìí ní ṣókí nípa ọ̀rọ̀ pàlùkì àmọ́jọ̀mọ́ wọ́n wá ní ká àwọn nǹkan yìí ní ṣókí látara sórọ́tù lè kìyàmọ̀ tí wọ́n bá sọ súrà kan lórúkọ kan wọ́n fẹ́ ká máa ronú sórúkọ yẹn gbogbo ìgbà tá a bá ń ka súra yẹn wọ́n lè sọ súra yẹn lórúkọ mi ṣùgbọ́n wọ́n fẹ́ ká máa rántí wọ́n sọ̀rọ̀ pa súrọ́tù Muhammad wọ́n fẹ́ ká máa rántí ànábì Muhammad lè alaihi náà wọ́n sọ̀rọ̀ pa súrọ́tù Ibrahim wọ́n fẹ́ ká rántí Ibrahim lọ́pọ̀lọpọ̀ kò wá sí Musa ọ̀rọ̀ Musa sì ló pọ̀ nínú ṣíkímọ̀ ni wípé wọ́n láyọ̀ àrọ̀ ó tá a bá ti mọ̀ ṣé ó nídìí àdírẹ́sì mọ̀ ṣé ó nídìí mọ̀ kéèyàn kọ́ wá fẹ́ introduce àwọn èèyàn ń sìn kọ́ wá bẹ̀rẹ̀ sí máa introduce bàbá àmọ́ọ̀mù àwò pé àfa ẹ̀ máa fàṣìkò ráre bàbá àmọ́ọ̀mù ma'ruf ẹ́ńtà sí mọ́ ni kò di introduction ìyẹn ló ṣẹlẹ̀ ń pa sí Musa tí ọlọ́run bá sọ̀rọ̀ súrátù bá kọ́ra ó fẹ́ ká máa rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bàánú ìsìrọ̀ yìí látara àdánwò ilé ayé kọ́nà ń báyọ̀ sọ̀rọ̀ kó má gbọ́ àbí kó máa twist ìpè ọ̀rọ̀ náà wọn bá ẹ ń gbàtẹ sọ báyìí ẹ tó bá tún rí báyìí ńkọ́ tẹ bá tún sọ báyìí tó bá tún rí báyìí ńkọ́ àdánwò lè máa ń kó báyọ̀ ọlọ́run fẹ́ ká máa lọ́ fi ní kọ́ pé ní wọ́n pe súra yìí ní súratul kìyàmà lìtẹ̀síkìrì bí yaumil kìyàmà ká lè máa ọjọ́ gbogbo gbà ni wọ́n fi pè ní kìyàmà kọ́nà kó jẹ́ فأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقره كتابيا ọlọ́run ní tó bá di ọjọ́ pé ní àlìkìyàmọ̀ ẹni tó bá gba sátifíkèètì àlùjọ náà tiẹ̀ tó gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún báyìí àwa máa kígbe pé ìkùrọ̀hù kitabiya ẹ̀yìn èèyàn wá bá mi kà á ṣẹ́mẹ̀ pé téèyàn bá ṣoríire láyé gbogbo èèyàn ló máa ń fẹ́ ọmọ ọjọ́ tó mọ́ bá lọ skul tó ṣe exam tó pass tó gbé fọ́ọ̀sì sínú class ẹ̀rí pé bó ṣe gbé báàgì dání yẹn kò ní fi report sheet ẹ̀ sínú báàgì láéláé ibo ló máa fi sí ó lè mú dání kó pa mẹ́gbẹ́ Abdullahi ah ah ó ti gba káàdì ni jẹ́ wo káàdì ẹ̀ mo gbé port àríbẹ̀kọ́ ni bó ṣe rí nìyẹn ṣùgbọ́n o ẹni tó rúpò wà á mẹ́mẹ́ ó ti akitẹ abáwo bí ṣì máa lè ọdún ọlẹ́ni tó bá gba ìtírà tiẹ̀ pẹ̀lú ọwọ́ àlàáfíà owó òsì lọ́jọ́ pé ní alìkìyàmà fayakulu ya laitani lam uta kitabiya a ní ẹgbẹ́ òun o a ẹ má súnmọ́ tírà òun lẹ́nu ìyàmú páàsì ìyàmú páàsì ẹran ló jẹ káàdì mi àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀rọ ọmọ mi tó bá gba káàdì á wá tọ́kì ilẹ̀ síbi ẹ̀yìn ẹ̀ báyìí àbí kọ́ ni kò fẹ́ káwọn ọ̀nà rí káàdì ẹ̀ ń kọ́ wọ́n sì fún wa ìyá tíṣà kú ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyá tíṣà kú wọn ò ráyè láti máàkì exam fees kọ́nà kó ṣe àlò wa ọmọ mi afọ́rẹ̀ káàdì yẹn ni pé ìwọ́n ṣá máa mú lọlé kọ́nà kó ṣe àlò wa ń bẹ̀ kọ́nà jẹ́ àyíké jẹ́ ọ̀gbìn ìyàrí kìí àmọ́ ẹ rí jọmọ́ mùsùlùmí àti gbogbo ń ta lè sọ wípa fẹ́ mọ̀ ń pa lùkìyàmọ̀ ọlọ́run bá sọ fún wa ní ṣókíṣókí ọlọ́run bá ní kí ọlá sọ fún wa wípé la ó kò sí mo bìyà omi lè kìyàmà èyí tó bá mọ́rọ̀ lárúbáwá àbí ọ̀rọ̀ èdè mi ní fi bẹ́ẹ̀ lọ síbẹ̀ ìyẹn ti yí àwọn àfà ṣùgbọ́n wa jọ mọ́ ká lọ síbi àwọn ẹ̀kọ́ tó náà bá fẹ́ ká kọ́ ṣùgbọ́n ní ṣókí ọlọ́run sọ pé la a mọ̀ pé ńlá méjì ló wà nù lárúbáwá àti èyí tàbí ṣe náhíyà tí wọ́n pè ní lá ànáhíyà àti náfíyà eléyìí tá máa fi ń sọ wípé rárá o gbọ́dọ̀ ṣe àti eléyìí tá máa fi ń sọ pé kò rí bẹ́ẹ̀ don't sit down ṣóbiyé he did not sit down negation méjèèjì a fi fi rinlẹ̀ pé nǹkan yóò ṣe kí ni kò ṣẹlẹ̀ ṣùgbọ́n kan à ń pàṣẹ ẹ̀ ni tí èèyàn bá wá fẹ́ wọlé yìí á sọ pé náfíà ni pọ́nà fi sọ pé kò rí bẹ́ẹ̀ téèyàn ò bá gbọ́yé ó lè sọ pé ọlọ́run ní ńlá ó kó sí mò bíyá ó mìíràn kìyàmọ̀ mi ń búra pẹ̀lú ọjọ́ àlùkìyàmọ̀ ṣùgbọ́n tí ọlọ́run ọba lu eléyìí fún min àdàwà tilẹ̀ kọ́sàm nínú téèyàn máa fi ń búra ni láà ó kó sí mò bíyá kìyàmọ̀. mo búra pẹ̀lú ọjọ́ gbèǹde àlìkìyàmà wálíláyà yókùsìm bí màá ṣá ohun tó bá wọn náà ló lè fi búra ọlọ́run lè ní mo fi ọjọ́ orí ẹ búra ọlọ́run loni ní mo fi ìgbà búra mo fi balaj ilẹ̀ tó mọ̀ mo fi búra ọlọ́run ló ní wàmàǹkà fàlàyé àhìlì ànábì ní sẹ́yìn bá fẹ́ búra sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ní kẹ́ fi búra o ẹ máa la ilaha illa hu ọba tí ò ṣe pèjẹ́rì irọ́ ni mo fi búra má fi ṣọ̀gbó búra o ah mo fi gbá búra ilẹ̀ tí máa wọ̀ sùn

yawma al-ghashiya ọjọ́ tó jẹ́ pé ìdààmú bẹ̀ ó máa bòyàn dárú yawma al-hisab ọjọ́ ìṣirò yawma al-jaza ọjọ́ ẹ̀san yawma al-kanaati ọjọ́ tí a máa pèpè ọjọ́ tá a máa pe oníkálukú yawmahum barizun ọjọ́ tá a máa pe oníkálukú oníkálukú á wá jáde báyìí kọ́nà ọba kó jẹ́ kọjọ́ náà kó rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. ọlọ́run tún máa ń pe ọjọ́ yìí ní alhaakọ̀ ọjọ́ òdodo ọjọ́ tí ò sí èméjì ń ọlọ́run a máa pè ní ẹni pé gbogbo àwọn orúkọ yẹn tẹ̀sídìdì wà ń bẹ alkọ́ríà ẹni pé gbogbo ẹ̀ ó jà ni rọ́ọ̀tíyà ọjọ́ tó le ni kọ́nà má jẹ́ kọjọ́ náà lè mẹ́ni kọ̀ọ̀kan wa nínú orúkọ ọjọ́ ọlọ́run sọ fún wa ń kọjọ́ gbèǹde ó ní yáyọ́ anáṣu takò rọ́bàkùn ọlọ́run bá ní ẹ páyọ ọlọ́run iná zalzala ta sáà àti ṣe òní àwìn ọlọ́run ní ọjọ́ yìí ọjọ́ tí ilẹ̀ máa mi títí ní o ìdá zolozila ti la àrùtò zilzalaha ọjọ́ ìmìlẹ̀ títí ní o ọlọ́run bá ní ẹ ọjọ́ yìí o ṣe òní àwìn ọjọ́ tó tóbi ni yàwó máa tààrọ̀ òun náà ọjọ́ tẹ bá rí àlùkìyàmọ̀ tó bá dé tẹ́lẹ̀ hálù kúlùmọ̀rùdẹ́ àti nàámà àrùdọ́ àti látara ìbẹ̀rù látara ariwo látara ilé kókó ẹ̀ sì rí gbogbo àwọn obìnrin tí wọ́n bá lóyún tí ọjọ́ yìí tó bá kálé ayé mọ́ tó ká mọ́lé ayé ọmọ tí oyún tí wọ́n ní àti máa jábọ́. sábàrù kúlù mòdì àti nàmà àrùdọ́ àti gbogbo òbí kọ̀ọ̀kan tó ń fún ọmọ ní ọmú lọ́wọ́ àti máa ju ọmọ lẹ̀ báyìí wọ́n ní tí iná bá ń jó ni tó ń jó ọmọ ẹni tààrẹ ni lákọ́kọ́ ń ṣe kí ni lákọ́kọ́ ń gbọ̀dànù ni ẹ̀yẹ́dẹ̀ tó gbọ́mọ dání bá pa ọmọ sí ni ọlọ́run bá ní lọ́jọ́ tá ń sọ yìí wàtádọ̀ hamlin hamlaha gbogbo ẹni tó jẹ́ wípé lóyún sínú oyún ìyá sì máa jábọ́ lára wọn wàtàrọ̀ náà sàtúkárọ̀ wà wára àwọn èèyàn tí wọ́n máa pò yìí àwọn èèyàn máa ń rìnrìn àbí ẹni tó tí wà máa hùn lè sùkárọ̀ ni wọ́n tí o torí kò ìyá ìyá ọlọ́run ọba ló le koko kọ́nà má fìyà jẹ wá kọ́nà má fìyà jẹ wá o kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tẹ́ bá wo alùkìyàmọ̀ yìí ká lè mọ̀ pọ́jọ́ ńlá ni ọlọ́run sọ lóríṣiríṣi orúkọ àwọn lárúbáwá tí nǹkan kan bá tóbi wọ́n máa ń sọ lórúkọ tó pọ̀ ẹ wo kẹrin dárúkọ tí márùn gbogbo èyí tó kù lẹ́yìn márùn yẹn ìròyìn ni wọ́n fún alukur'an ṣùgbọ́n orúkọ ẹ̀ gangan lọ́dọ̀ àwọn afá ulumul kur'an márùn-ún ni alukur'an alikitab atenzil azikir alifurukon àwọn orúkọ kur'an yẹn gbogbo yòókù pátápátá ìròyìn kur'an alimajid alimobin alikerim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí lárúbáwá tí wọ́n bá orúkọ tó ń pè ràkúnmí kò dín ní three thousand nínú èdè lárúbáwá torí kí ni jọmọ́ torí àǹfààní ẹ̀ ni ọjọ́ pé ìdí àlìkìyàmọ̀ lọ́nà ọba fi ń búra ó ní wàlà uqsimu bin nafsi lawwama ọlọ́run ni mo tún búra pẹ̀lú an-nafsu lawwama ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí kí ló ń jẹ́ nafsu lawwama ṣùgbọ́n ṣókí nípa ohun tó ń jẹ́ ni ẹ̀mí ti ẹ̀mí tó ṣe pé tó bá ṣe ohun tí ò dá a máa banújẹ́ law fa'altu kaza wa kaza mi bá mọ̀ kí n má ṣe báyìí o báyìí báyìí ni mi bá dẹ̀ ṣe ṣe o ìyẹn ni ẹ̀mí àwọn ẹni dáadáa gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe ohun tí ò dá inú wọn a máa bàjẹ́ lórí ohun tí wọ́n ṣe tí ò dá yìí ayahsabu al-insanu allan najma'a 'idhamahu ọlọ́run ti sọ ọlọ́run wá ní àyáṣábò lè ìsánu alánàjìmá àìdọ́ọ̀mà ṣọ́mọ ẹ̀dẹ́ èèyàn máa ń rò nínú èrò ẹ̀mí alán dájúdájú àwọn ọba egungun òun tó ti rún yẹn àní lè kó jọ àyáṣábò lè ìsánu ọlọ́run ní ṣọ́mọ ẹ̀dẹ́ èèyàn máa ń rò bẹ́ẹ̀ ni banana bá egungun ṣe bí egungun ohun tí gbogbo wa lè a lè ka egungun a sì lè fojú rí ọlọ́run ní bàlá ọ̀rọ̀ orí bọ́mọ̀ ẹ̀dẹ́ èèyàn ṣe ń ro yẹn o kọ́ ọ di rí iná àwọn ọlọ́run ọba àlékè ọlá a ní agbára anusawiya banana albanan tọ́ba ní yusharu ilé ìhìbìl banan ẹ̀ńtà máa ń fojú ọlá wò albanan náà ní ìka wa báyìí ìka yìí ọlọ́run ní alágbára láti kó o yọ kódà àgbọ́yé tọ́lọ́ ń tún fáwa tá wà láyé ń sin páyà yìí àwọn tó ti lo ògbọ́yé torí pé Qur'an sọ́ọ̀lẹ̀ òlè kó lè zamani wa mọ̀kàn síra tó jẹ́ pé àǹfààní ẹ̀ gbogbo ayé ni àǹfààní ẹ̀ gbogbo ìgbà ni kí ni wọn gbọ́yé ń bẹ̀ láwọn nǹkan tí ò ti dín tí ò ìpè sẹ́ńtúrì kan bẹ́ẹ̀ ni láwọn òyìnbó ń padà ń wòye nípa wípé Tom Prince tèèyàn kankan ó yàtọ̀ sí ti ẹnì kejì gbogbo ẹ̀dá tọ́nà ọba ti dá láti ọjọ́ tọ́nà ti dá wọn títí di àsìkò tí a wà yìí tom prince wà yìí ó yàtọ̀ síra wọn òyìnbó ṣe discover ẹni òun wá ní Quran lò pé bàlá kọ́ọ̀dì yìí náà ẹwọ́n ń gbà tí gbogbo nǹkan yìí bá ti dàpọ̀ nínú ilẹ̀ ọlọ́run wá láwọn ọlọ́run ọba alágbára láti wá ṣa gbogbo ẹ̀ káàkiri ká ṣàbáyé ká wá kó gbogbo ẹjọ́ tí ò sì ní dàpọ̀ mọ́ra wọn láéláé tèèyàn kò ní padà jọ́sẹ̀ lómi kọ́ọ̀dìrì wuya banana alágbára tom print ẹ̀ yìí láti kó yọ padà ṣẹlẹ̀ pé ọlọ́run bá ti jẹ́ óyé wọn pé á irú ọlọ́run wo egungun làwá sì wò pé kò nílè kójọ ẹ wo bí ọlọ́run bá ó máa ń bá làákàyè sọ̀rọ̀ ṣe tó bá ní làákàyè ma qadarullaha haqqa qadrihi wal ardu ọlọ́run ní ẹ̀rí gbogbo lẹ̀ ọwọ́ ọlọ́run bá ló wà o ṣùgbọ́n àwọn èèyàn ipò tó yẹ kọ́ fọ́ ọlọ́run sí wọn ń fọ́ ọlọ́run bá síbẹ̀ lọ́lọ́run ti máa ń fi hàn wá àwọn agbára tí ọlọ́run bá ní kọ́lọ́run bá ní kí ọlá kó lo agbára ẹ̀ ní ti dáadáa wa àyà ìdábòlè ìsáàlì ṣọmọ ẹ̀dẹ́ wa jam'ihi min amakiniha almutafarriqa sọmọ ẹdẹ èèyàn márùn pàwọ lọhùn àní ní agbára ń jọ àlùkìyàmọ àwọn egungun e! To ti fọ́n káàkiri yẹn pé ká wá kó gbogbo ẹ jọ pátápátá ti fọ́n si. Eyi to mi ti gbe lọ Eyi to ti bómi lọ èyí tó ti ọba ti rẹ́lé mọ́ ká kó o ọba alágbára láti ṣe kọ́nà ọba àdínkì ọlá ó jẹ́ ká lè ní ìgbàgbọ́ nínú àlùkìyàmà kódà ìkọ́nù àwọn àfà wọ́n tún ibùdó jẹ̀rí ó níbi anáwó tààlà làwùṣà àlàjá àlàdáàlì kàfi dúnìyà kódà bọ́nà bá tún fẹ́ ni a tún ṣe irú ẹ̀ fún wa lé ayé ẹ wà àwọn nǹkan táwa náà ti ń ṣe lé níjọ́ mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan kan nísìn kí náà máa ní ẹ ṣe ṣe é mọ̀ signation wọ́ọ̀kì mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọn á ẹ wá tẹ̀ka wọn tún ní tẹ yọkọ wọn á tún tẹ gbogbo ẹ̀ pé ò ní rọgbọ́n dá sí torí kí ni ìmọ̀ tí wọ́n kéré àti differentiate ẹgbà mi ẹ̀mẹ́kò tó nira ní kí wọ́n gbé kèèyàn méjì ilẹ̀ ìsìn kẹwàá lójú lásán ẹgbẹ́ mi sọ pé kèyí ka ilé yìí ó yàtọ̀ sí ilé ohun tó fi yàtọ̀ nìyẹn ẹ wo ilà ta kọ sọ́wọ́ ìjọmọ gbogbo wa ń bí ìbílà yìí ò ọlọ́run ti sàmì sí wa gbogbo ẹ̀ka ara wa ìkò tí tó dọ́gba ń bẹ̀jọ mọ́ tó ń gbà tí ò ti dọ́gba ṣèbí kọ́ lọ́kọ̀ eléyìí ló wà ń bi eléyìí ló wà ń bi àbí bẹ́ẹ̀ kọ́ ni léèyàn bá mọṣẹ́ tó mọṣẹ́ lójú ẹ̀ bí mọ́tò kan bá bàjẹ́ téèyàn bọ́ ti ṣe ṣe kú ṣe síbẹ̀ bá ní àwáyè bí wáyárín wọ̀kì ni wáyè eléyìí ibi tó máa ń wà ní eléyìí ibi tó máa ń wà ní torí pé kí ni ó mọṣẹ́ débẹ̀ ọba tó wá mọ ìpínlẹ̀ wa ọba tó mọ wa èbó ló fi wá síbẹ̀ ó lágbára láti ṣe àwọn eléyìí ọ̀nà ọba lágbára láti ṣe o bala na ala an wuya banana ọlọ́run ló ní kápá láti ṣe lè ọlọ́run ọba adékíọlá ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ látara àsìkò ọlọ́run ní fali yuridu linsan liyafjura amama yẹ̀sálú ayyana yawmal qiyamah ọlọ́run ní ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yorid ọmọ ẹ̀dẹ́ èèyàn fẹ́ liyafjura amama lìyẹ́fjúrọ́ àmàmà ọ̀rọ̀ táwọn afá sọ lórí eléyìí pọ̀ nínú ẹ̀ náà ni wípé àlámọ̀lù kéèyàn máa ní first hope kéèyàn máa ní àgbèǹlé fírọ́ ìbáwa ni bọ́ ṣe ń ṣe láyé lọ́ ṣe ń ṣe lọ́rùn wa man kana fi hadhihi a'ma wa huwa fil akhirati a'ma ẹni tó ṣe mẹ́ pé hope ni nígbà tí ilé ayé wá ti dá bó ṣe ká bribe àwọn màláìkà owó máa ń jọyàn lójú dé bẹ́ẹ̀ a bribe àwọn màláìkà ìyẹn náà ló máa ń bí tẹ́lómi àní a ah, jọ̀sọ́ nú àwẹ̀ èmi mo ní o jọ̀sọ́ tó bá di ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ máa sọ yín di àgbàdo máa gbé yín mì máa lọ pọ̀ yín sínú àlùjọ náà lèyẹ́ jùlọ àmọ́ àmọ́ àwọn ọ̀wà burúkú tọ́mọ ilé èèyàn máa ń ti síwájú nìyẹn o yes alu ayana ya ọmọdé kíyàmà alùkíyàmọ̀ tẹ́tí ẹ̀ máa ń sọ yẹn gbawó gan ni ádámọ̀ sọ títí títí tí fáwọn ọmọ ẹ̀ kò tí ì dé núhùn tún pariwo títí pé ayé èèyàn mi alùkíyàmọ̀ alùkíyàmọ̀ kò tún fi dé Ibrahim dé Musa dé Isa náà dé Ànábì Muhammad tún dé sallallahu alaihi wasallam gbogbo ọ̀dọ̀ ń pariwo alùkíyàmọ̀ alùkíyàmọ̀ yes alu ayana ya ọmọdé kíyàmà ìgbà wo làlùkì àmọ̀ yẹn gan ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa kígbe wọ́n ní lìyẹ́jùrọ̀ àmàmà huwa alladhi yaj'alu dhunuba wa yusawwifu tawba wọ́n lẹ́nu tó jẹ́ wípé ó ń ti aburú síwájú yìí òun lẹ́nu tó jẹ́ wípé ó sọ ẹ̀ṣẹ̀ ìgbésí ayé ẹ̀rí pé tí ẹ̀mí bá bàjẹ́ débi kan ẹ̀ńtẹ́mi ẹ̀ bá bàjẹ́ bó ṣe jẹ́ pé tẹ́mi ẹ̀ da gbogbo gbà tó bá ti ń ṣe dáadáa báyìí inú àmà dùn ni a sì máa fẹ́ káwọn èèyàn bá ń bẹ̀ wà ní haka fi sọ́dẹ̀ríkà wàkàrí ta ayé àtọ́lẹ̀ àlẹ́yìn náà ànábì ní dáadáa ni wà rere aburú òun ni tó ṣe pé náà bá ń ṣe a máa ṣe sì máa pé káwọn èèyàn máa pé káwọn èèyàn ò pé ah, àgétà fún àmúdá nìyẹn nǹkan ló wà ń bẹ̀ kọ́nà má ṣe ti wà bẹ́ẹ̀ kọ́nà má ṣe ti wà bẹ́ẹ̀ kọ́nà kó ṣe àlò ìyẹn ni tọ́nà bá ń sọ ẹni tí ò bá ti nígbàgbọ́ ní àlùkìyà mọ̀ a máa wò wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ ọjọ́ òun náà ni ọlọ́run bá sọ fún wa ń bò pé wáyà kú lóhùn náà má ta àhàzà lọ wáhàd àlùkìyà mọ̀ tẹ́ nǹkan yẹn mi'adun yawmin ọlọ́run ni a ah, bá ń sọ fún wọn o ẹ̀yin tẹ́ gbàlùkì á mọ̀ gbọ́ àdéhùn ọlọ́run ọba àsìkò tọ́lọ́run fi sí ń bọ̀ la tastakhiruna anhu sa'atan ẹ̀ lè jì ilé ẹ̀ tásìkò ẹ̀ bá dé o wala tastaqdimun gbogbo kan tún tẹ wá kò sì sáburú tí wọ́n lè ṣe lórí ilẹ̀ ayé lẹ́nu àwọn kan ti ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí dáadáa tó lè ṣe lórí ilẹ̀ ayé lẹ́nu àwọn kan ti ṣe jù bẹ́ẹ̀ lọ ta ni kí aburú ẹ̀fẹ́ tó ti ìbílí ta ni kí aburú ẹ̀fẹ́ tó ti dàjáàlì wàkọ́lù rọ́bànà àrìnà làdẹ́yìn àdọ̀lánà mìnà lè jí ni wà lè ń wàjà àlùhùmà dáṣà kìdámìnà lè yàkúnà mìnà ọlọ́run ní tó bá dojú ọ̀gbìn bí àríkíyàmọ̀ àwọn tí wọ́n bá wọná wọn a máa sọ pé wọ́n lọ́wọ́ bá arina ladẹ́ni àgọ̀nlánà wá fi hàn wá àwọn ọ̀daràn méjì tí wọ́n sì wá lọ́nà ìkọ́nu wọn àlùjọ̀nú ni ìkọ́nu wọn èèyàn ni àlùjọ̀nú yẹn ni ìbílẹ̀ èèyàn yẹn ni sami riyu tó ń jẹ́ dajjal àgọ̀nlánà wọ́n sì wá lọ́nà kọ́nà kó ṣe àlùwà nínú àwọn àmì àlùkíyàmọ̀ òun náà ni dajjal àkíyèsí kan wà a sì ṣàlàyé ẹ̀fọ́ ọ̀yọ̀ kan bí ìjẹta àbọ́jọ́ wo lánàá ṣẹ́rá kíyèsí ọ̀gọ̀rọ̀ wo ń ṣe ṣẹ́rí dàjáàlì dá ń sọ yẹn ẹ̀rá àwọn ọ̀yọ̀ kan wá ní illuminati àwọn ọmọlẹ́yìn dàjáàlì ni kóòtù àgbà ní lágbàáyé kò sí kóòtù kan tó tún jù yẹn lọ́mọ́ èèyàn lè jọ yẹn tí ò bá jẹ́ kó ti dárọ̀ dé lẹ́fù kan kéèyàn tó lè débẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn alágbára nínú ayé wọ́n wà ń bẹ̀ èèyàn wá gbọ́dọ̀ ṣọ́ra àìmọye tí ń bọ̀ sí oríṣiríṣi àwọn máa máa ṣe báyìí ẹ ọmọ máa ṣe báyìí six six six six tẹ máa ń gbọ́dọ̀ máa ń pariwo yẹn òun tẹ ṣe báyìí yẹn ọmọ yìí tó ń ṣe báyìí kan ní báyìí lọ́wọ́ àbí rúlà ṣẹ́rẹ́ lè tí mo ṣe six mẹ́ta ni o ẹ̀mẹ́kòdò kan wà ń sàlẹ̀ six àbí bẹ́ẹ̀ kan ni tí n bá ká méjì kò six kan ni tẹ bá ṣe lè náà bá jẹ́ lè náà six ni tó six mẹ́ta ni símbọ̀ oríṣiríṣi ẹ̀rẹ́ lómi ńgbà tó bá ṣe a tún fi síbi ojú báyìí torí pé dàjẹ́ ojú kan là lọ́bì ló máa ní àbíbẹ̀ kan ni ẹ̀rọ ọmọ mi adé fìlà ó lè dé face cap a wá fi face cap yẹn á fi bojú ẹgbẹ́ kan báyìí símbọ̀ pé àwọn ọmọlẹ́yìn dàjẹ́ lòun náà ló ń sọ fún yíyẹn o ẹ̀rẹ́ lómi á ṣe báyìí ìwo orí èṣù nìyẹn o gbogbo àwọn nǹkan ya gbọ́dọ̀ ṣọ́ra fún un ẹ̀rí pé sámìrí tọ́nà bá sọ̀rọ̀ ẹnu súnlá tutọ́ ha òun náà lànà bí fi rinlẹ̀ fún wa sọ́nà bá lù ọ̀sẹ́ láńkó máa jẹ́ dàjáàlì láti ìgbà yẹn kò tí kù ó fara pamọ́ síbì kan ni ìyẹn lọ́ fi máa ń sọ pé kòró ju dàjáàlì ìjáde dàjáàlì kódà lọ́bì tẹ̀mí tó sọ wípé nígbà tá nọ́bì ròyìn ẹ̀ ó sọ pé bí tá nọ́bì ròyìn òun ti gbàbẹ̀ kọjá rí kódà àwọn òyìnbó nígbà tó ń rí àwọn ọ̀rọ̀ yìí wọ́n ṣe research wọ́n wá àyè yẹn títí wọ́n trace ẹ̀ wọ́n dẹ̀ débẹ̀ ṣùgbọ́n gbà tán débẹ̀ nínú ètò ọlọ́run ọba pílẹ̀nì wọn báyìí tó bá ti fẹ́ wọnú rẹ́jíọ̀n yẹn báyìí pílẹ̀nì yẹn yí padà ní alámútàrọ̀ káífà fáàlà rọ́bíkà bí asábìlì fáàlà rọ́búkà bí asábìlì fíìl ṣe mọ̀ pé ń gbàtàwọn asábìlì fíìl tí wọ́n fẹ́ dojú kọ kàábà kí ló ń tẹ̀lẹ̀ erin tí wọ́n gbé dání sì ń ṣe kíni ó ń kẹ̀yìn padà yìí ṣé wá rí àwọn oríṣiríṣi nǹkan làwọn èèyàn wá ń ṣe léèní pọ́n fẹ́ fi sọ àwọn èèyàn di ẹni tá máa tẹ̀lé dàjáàlì nínú ẹ̀ ẹ lè máa lọ káàkiri kẹrí ibì kan kọ́kọ̀ọ̀kan ọ̀nkù sam kẹrí ọ̀nkù sam yẹn sáàmì rí yù kóòdì ni ó tẹ́ wọ́n wá fi mọ̀ àwa wo dọkumẹ́ntì kan rí lọ́dún kan wọ́n wá ń ṣàwọn àlàyé àwọn èdè àwọn ẹni aburú yìí la fi gbàgbọ́ yé sami ríyọ àti ọkùn sam tẹ bá rí píkṣù ẹ̀ mí ẹ̀ẹ́rẹ́ jẹ́ gbogbo ara ẹ̀ báyìí àwa náwọ́ báyìí wọ́n wá sọ pé uncle sam wants you ìyẹn ni pé dajan wants you ó wá ní ọdún kan mo wà nílùú kan a fẹ́ lọ ṣe tírénì kan sẹ́ńtà kan bẹ́ẹ̀ àwọn òyìnbó ni wọ́n ní ṣẹ́wárí ní sẹ́ńtà yẹn nígbà tá a wá gba pamphlet ohun tá fẹ́ lò ń bẹ̀ báyìí tí wọ́n fi sọ fún wa ń pa program yẹn english class ni wọ́n wá ya same picture táwa ti rí yẹn wọ́n wá yà sísàlẹ̀ báyìí wọ́n ní uncle sam wants you to speak english torí pé àwọn ẹgbẹ́ òkùnkùn yìí language tó ń lò gẹ́gẹ́ bí medium of communication wọn english náà ni ṣé ó ti yé nígbà tí mo wá ń bọ̀ bí ń sìn sìn láàárọ̀ yìí mo wà nù márúwá ní governor road mo wá rí bì kan ní ẹ̀gbẹ́ kan báyìí àwa tọ́lọ́ bá ní ká gbàbẹ̀ kọjá láàrin gọ́vnọ́rù kẹ́ tó dé kọ̀tún ni ẹ̀gbẹ́ báyìí ló máa jẹ́ ta bá ń lọ àwọn tó ń ṣe fíza ni tó ń ṣe fíza ìyẹn visa téèyàn bá fẹ́ travel wọ́n wá ya same picture yẹn síbẹ̀ ó ti lé èèyàn kan tó máa ń lò bó ṣe lọ́wọ́ ni bóyá ń bọ́ wá sọ́ńbẹ̀ ni pé ọkùn sáwọn ti in America a sọ. So gbogbo eléyìí náà nípa mi àlùkìyàmọ̀ ni torí pé ohun tọ́nà bá ń sọ fún wa nípa àwọn àyàtì tó tẹ̀lé òun náà ní ọ̀rọ̀ nípa àlùkìyàmọ̀ ọlọ́run ní fa ìdá àbárí kan lè bá sọ̀rọ̀ wà kọ́sàfà lè kọ́mọ̀rù wà júmi àṣàmùsù wà lè kọ́mọ̀rù yàkúlò lè ìsànù yàwùmọ̀ ìdín àyìnà lè má fàárù kálà làwázàrù ìlà rọ́bìkà yàwùmọ̀ ìdín lè mùsàkọ́rù ọlọ́run bá ní fa ìdá àbárí kan lè bá sọ̀rọ̀ ọlọ́run bá nígbà tí ojú bá ṣú nígbàtí wàhálà bá dé wàhálà bá ń fa kójú tí yàn bá dààmú ẹ wò alágbájá kí ló ṣe é báyìí wàhálà ni ọlọ́run má jẹ́ bá dé ọlọ́run ìzàbárì bá sọ̀rọ̀ ojú wàhálà ìmọ́lẹ̀ á ti jábọ́ eléyìí ọlọ́run ó fi ń ṣàlàyé fún wa nípa ipò tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa wà látara ìnira wà kọ́sàfàlì kọ́mọ̀ bákan náà ni wípé òṣùpá tá ń rí yẹn ìmọ́lẹ̀ ààrẹ náà máa lọ kò ní sí mọ́lẹ̀ ìmọ́lẹ̀ òṣùpá mọ́ wàjúmi àjámsù wà lè kọ́mọ̀ kó wìrọ̀ nínú tá ṣẹlẹ̀ òun náà ni wípé àti oòrùn àti òṣùpá wọ́n á wá wọnú ara wọn ọ̀sán dòru òru dọ̀sán ṣẹ̀rí pé wàhálà ni ọlọ́run ni tọ́nà bá lékè ọlá tó bá sọ òru tó sọ di ọ̀sán sárímọ́dán ìláyà omi lè kìyàmà tó wà bẹ́ẹ̀ títí láíláí man ìláhùn ghayrullahi ya'tikum bìdìyà tí ọlọ́run mi wà lẹ́yìn Allah tó fẹ́ mú mọ́lẹ̀ wá fún ni tọ́lọ́ bá wá ṣe otherwise náà ṣé èèyàn kan wà tó fẹ́ mú mọ́lẹ̀ wá kò sí ọlọ́wọ́n ọba nìkan ni ẹ rí ọjọ́ gbèǹde àlìkìyàmà nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ti ṣẹlẹ̀ tálùkìyàmà dé yàkóló lè ìsánú yawma idhin àyìnà lè màfàrù ọmọ ẹ̀dẹ́ ìyàwó máa pariwo wípé o àyìnà lè màfàrù ibo là ń sá sí báyìí o almin malija in ṣe àríbi tá a lè sá lọ báyìí tẹ́ ẹ̀ bá gbàgbé ọmọ ànábì Nuh alayhi salam tó ní sàáwì ilà jábàlì ya'simuni minal ma' ọmọ yìí máa sá lọ sórí òkè tí n bá ti sá lọ adla mi kúrò níbi omi bàbá ẹ̀ sọ fún pé la 'asima al-yawma min amrillah illa kò sí ìgbàlà lé ní o àyàfẹ́ tó lọ bá gbàlà àìnà ọmọ ẹ̀dẹ́ ìyá máa pariwo ọ̀nà àbáyọ̀dà ọlọ́ni kó láyé àǹfà àkómọlì fìrọ́rù ìǹfàrọ́rù tó mìíràn lèmọ́wò awìlì kọ́tìl fàyídà látò máa tààrùn ìlà kọ̀lìlà ọlọ́wọ́ bá ní kẹsà fún ikú kẹsà fógun kò lè láyé kúrò níbi ikú o àyàfẹ́ kú látorí ẹ̀jẹ̀ lẹ́bọ ogun àìkú ẹ̀yọ́nú ayé gbẹtugbẹtu bàǹtẹ́ oríṣiríṣi tá à ń ṣe káàkiri ayẹta àbíbẹ̀kọ́ ni láyé nfa ẹkúnmu fi rọrùn nfa rọrùn tó ni gbogbo àwọn nǹkan yìí o lè ṣe kí ni kò lè láyìn kúlù máa ń dà lẹ́dí ya'simukum minallah in arada bikum rahma ànábì bá ń wípé tó fẹ́ gbà yín rẹ̀ dé bá lóhun fẹ́ fìyà yín àbóhun fẹ́ kẹ́ yín tálẹ̀ tó fẹ́ di ọlọ́run ọba lọ́wọ́ kò sí ojọ́ mọ́ ọlọ́run ọba lékè ọlá ó ní aynama kuntum yudrikkumul maut walaw kuntum fi burujin mushayyada ọlọ́run ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ bá lọ sápamọ́ sínú white house wọ́n ní lórílẹ̀ ayé ilé tí wọ́n dáàbò bò jù òun náà ní white house america security tó wà ń bẹ̀ ní agbára security tó wà ń bẹ̀ ó ní agbára kódà bẹ́ẹ̀ bá fi nǹkan sí aré ṣinṣin pé kó fò lọ́bẹ̀ wọ́n á di tẹ̀sí ẹ̀ ẹ wo white house jọ̀mọ́ ẹ wo kí ló ń pè ilé tó wó nígbà yìí world trade center táwọn amẹ́ríkà wó ń gbà yẹn ẹ wo lè bí security ẹ ṣe tó jọ̀mọ́ nígbà tí wọ́n fẹ́ wo ṣé wọ́n wo ni ọlọ́run ni yukhribuna buyutahum bi aidihim wa aidil mu'minin tọ́lọ́n bá fẹ́ wólé àwọn ọ̀tá ìgbà míì ọwọ́ ara wọn báyìí lọ́ máa fi wó ohun tó jẹlẹ̀ white house nìyẹn àwọn tó ní white house náà ni wọ́n wó white house wọ́n sì fi jẹun ni wọ́n sì fi dayé láàmú wọ́n fẹ́ lọ sí àwọn ìlú àwọn mùsùlùmí láti lọ pa wọ́n nínú tán pamọ́ wọn nírọ́ sí gbogbo ayé náà ní àà ah, ẹni tó ṣerú eléyìí a pa o òun náà nírú àwọn ọ̀rọ̀ tó pa ìtorí gbogbo rìsáàtì àwọn èèyàn wọn gan fi rinlẹ̀ fẹ́ wọ́n máa ṣe oríṣiríṣi àwọn ọ̀rọ̀ fún wa pé ẹ plé méjì kan gbà bẹ̀ wọ́n ní plé nìkan kò dé bẹ̀ ẹ rí gbà tí ilé ìwó ni ilé tó jẹ́ wípé kí náà fi wo kẹ́míkà náà fi wó lé yìí ilé tó jẹ́ pé ńgbà tó ń wó báyìí ẹ rí nígbà tó ń wó lé ní Lagos Island ni ṣé ó ta káàkiri ni tí wọ́n bá fi uranium àbí kí ló ń pè gbogbo àwọn kẹ́míkà sí báyẹn tí wọ́n bá fi sílé ẹ̀kọ́ rí gbogbo akọ̀ máa dàbọ̀ ńlẹ̀ báyìí bílé yẹn ṣe wó nìyẹn nígbà lẹ́sì wo gbogbo góòdù nǹkan tó wà lábẹ́ wọn ọ̀bá ń bẹ̀ torí pé bí tán kó àwọn kinní yẹn sí ohun tó iná yẹn ò lè débẹ̀ ṣùgbọ́n wọ́n débẹ̀ wọn ọ̀bá góòdù ń bẹ̀ àwọn tí ò lè dín bí four hundred làwọn jíù tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ní ọjọ́ tí léwó ìjíù kò lọ sọ́fíìsì ẹ̀rí pé ejò ní ejò lọ́wọ́ lójọ́ mọ́ tí ó ti yé báwọn èèyàn ṣe máa ń ṣe ilé ayé nìyẹn ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ń sọ fún wa ń pa Sulaiman àti Balikis nígbà tó lọ ń sọ ó ní inna al-muluka idha dakhalu qaryatan afsaduha táwọn ìjọba àgbáyé àwọn alágbára tí wọ́n bá wọ inú ìlú kan wọ́n á ìlú yẹn jẹ́ ẹwọ́n tó sọ Síríà dìlé ni Síríà ìlú ọlá ìlú ọlà ìlú àǹfààní rẹpẹtẹ ẹwọ́n tó sọ ní ẹwọ́n tó sọ Libya dì ẹ wo tó sọ Pakistan di ẹ wo tó sọ Palestine di ẹ wo tó sọ kí lorúkọ ẹ̀ di Afghanistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afsaduha wàjáàlà àìzàtà àhìlíhà àzìlà gbogbo àwọn ẹni ọlá tó bá wà ń bẹ̀ wọ́n sọ wọ́n dìdàkudà ẹ̀rí pọ́jọ ọdún lọ pàtàdà mùsùlùmí ní iraki ni ẹni ọlá ẹ lágbára wọ́n lè yẹpẹrẹ ẹ wo èyí tó wà ní Libya ìdí ń jẹ́ Gaddafi ẹ wo bọ́lá ẹ ṣe tó ní gbogbo áfíríkà ṣùgbọ́n gbà tó ń wọ̀ kí náà dé fún ikú yẹpẹrẹ báyìí kọ́nà kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ìyẹn ni wípé ilé ayé ilé asán ni o tọ́nà ń bá dé kò síbi tá a ti fẹ́ là o ọlọ́wọ́n ọba àdékè ọlá ọ̀dọ̀ ẹ̀ ní ọlá wà o ọlọ́run sọ fún wa ní súrátù ṣúrọ́ ó ní máa lákòmí mẹ́lìjá ìyá ọmọ ìdìn wá máa lákòmí nàkír ọlọ́run ní tó bá dọjọ́ gbèǹdé àdìkíámọ̀ kò síbi tí èèyàn ń sá sí ń jọ gbèǹdé àdìkíámọ̀ o èèyàn ò sì lè fara pamọ́ ò lè dọ́gbọ́n kó wá sọ pé àmọ́ pàwọ̀dà tó bá dọjọ́ yẹn àbí máa dọ̀fẹ́ àgbógbó yẹn ò ní ṣiṣẹ́ o bó bá dọ̀fẹ́ nbì ẹlòmíà sọ pé ah níbi tí ẹ̀jẹ̀ ti wá dé tọ́nà bá bínú báyìí tó bá ti jù mí sínú náà tó bá ju òun sínú náà náà ní ju èmi sínú náà àti ẹnì wa a ní tọ́nà bá ti ju òun sínú náà báyìí a ìbínú tọ̀ màláìka bá fi ju òun òun akọ̀ láǹdì sáré àlùjọ náà ni a. irú náà wo ló ń pè ó yàtọ̀ sí ti ilé ayé ọjọ́ gbèdé àlìkíyàmọ̀ o ò lè rírọ́ pa torí àwọn nǹkan tó máa jẹ́rìí ó ti wà nílẹ̀ Wakula ìsáni alzamnahu ta'irahu fi unuqi ọlọ́run náà ti gbé kámẹ́rà tó ní kálukú wa lọ́rùn báyìí tó ń fídíò ogun tá ń ṣe ikoro kìtàbákà wọn ní bẹ ka sílẹ̀ ní ibi àdìkìyàmọ̀ ṣẹ́mi pé kóòtù bí ọmọ ká ni wọ́n ní eh, six count charges wọ́n wá máa kà ṣe o guilty òun ò guilty lọ́jọ́ ọgbẹ́ ibi àdìkìyàmọ̀ kò sí fọ́sẹ̀ bí guilty àbó guilty ìwọ náà kà á fún rẹ o lè sọ pé àgbà ah, wo lọ fún eléyìí mi ń ṣe o à wà á máa rántí gbogbo ẹ̀ ní yàtàdákàrò lè ìǹsánu máa sáà ohun tọ́mọ ẹ̀dẹ́ èèyàn torí ẹ̀dààmú nílé ayé tó bá dọjọ́ pé ìdí àlìkìyàmọ̀ a máa rántí gbogbo ẹ̀ báyìí a sì máa ka boroboro ni tí wọ́n bá gbèwé sí ní ọwọ́ wáyìí lọ́jọ́ tá ń sọ yìí al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim ọ̀nà lọ́jọ́ tá ń sọ yìí a máa ti ẹnu pa ni torí ẹnu a máa fẹ́ parọ́ wàtúkàlímùnà àìdíhìn ọwọ́ wọn láà sọ̀rọ̀ ma hádùn àrùjúlùhùn bí máa kánú yẹksibún ẹsẹ̀ àwa máa ti pé wọn náà mo wà ń o èmi ló fi rìn mo wà ń ńgbà tó o mo wà ń bẹ̀ ńgbà tó ń ṣe ṣì náà mo wà ń ńgbà tó o mo wà ń bẹ̀ ńgbà tó pààyàn o. wakọ́ọ̀lù di him lè ṣe náà àwọn ọmọ ó fẹ́ wá ọkọ ìyàwó ọkọ mi lè fẹ́ wá àrẹ́ ah, tó dá lé ní o ó kàn máa ń jalè ní o ó dẹ̀ máa ń parọ́ òun ló pa ẹni tó kú lánàá o ṣé ẹ̀mẹ́ pé ọwọ́ ọkọ abọ́ pé yìí ti ilé ìyàwó mi ṣe bí owó ta rí bá jọ náà ni kọlù àwọn ara máa sọ pé àǹtọ́kọ̀nà lọ́wù lẹ́bi àǹtọ́kọ̀kù àmọ́ ẹgbẹ́ gbogbo tá à ń sọ ìyájọ́ máa jẹ yẹ ṣùgbọ́n bá tó máa ń pa gbogbo nǹkan láṣẹ kó sọ̀rọ̀ òun ló pa wá láṣẹ ọ̀rọ̀ lẹ́nu ẹnu tá à ń là tó ń sọ̀rọ̀ yìí mélòó mélòó ẹ tó lẹ́nu ẹnu ti ẹ̀gbọ́n tóbi ju tiwa lọ ṣùgbọ́n tó bá là á báyìí afẹ́kùn lásán ló máa jáde mẹ́jọ mọ́ mélòó mélòó ojú tó tóbi kódà ó ọbọ tán díẹ̀ ló kù ṣùgbọ́n bó ṣe tó yẹn náà jọmọ́ tó bá wúwo kọ́nà máa fò kọ́nà máa gbójú lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹlòmíì èsì ẹ̀ tóbi dáadáa èsì ẹ̀ tóbi ṣùgbọ́n bó ṣe tóbi tó yẹn náà jọmọ́ tẹ́ bá pariwo látàárọ̀ dalẹ́ kò ní gbọ́ o ó túbọ̀ sí pàṣẹ ọlọ́run lẹ́nu fi ń sọ̀rọ̀ àṣẹ ọlọ́run lẹ́sẹ̀ á fi sọ̀rọ̀ níjọ́ gbèǹdé àlìkìyàmọ̀ lọ́wọ́ á fi sọ̀rọ̀ ẹ̀ka ara kọ̀ọ̀kan náà wà máa jẹ́rìí sí pé wọ́n lọ́wọ́ ọba abẹ́ á máa jẹ́rìí sí ẹ̀rù tá tí ò dáa ẹnu a máa jẹ́rìí èyí tá a fi ṣe tí ó dá kọ́nà kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòńgẹ́ dáadáa eléyìí jẹ́ nínú tọ́nà ọba ń sọ fún wa ọ̀nà òní yunabbahu al-insanu yawma idhin bima qaddama wa akhar ọ̀nà òní tó bá di ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ yunabbahu al-insan a máa fún ọmọ ẹ̀dẹ́ èèyàn níro ohun tó ti síwájú àti eléyìí ni a máa fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn à á fún níro nípẹ́ o kọ́nà ń jẹ́ kí a rí dáadáa ṣe ẹ̀rí ohun tó ní kálukú bá sì síwájú òun ló máa bá níwájú ọlọ́run ọba àdékè ọlá ẹ jẹ́ ká ṣe dáadáa síwájú kábàá lè rí dáadáa tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ àdìkìyàmọ̀ wọ́n fún wa nírò bá a bá ṣe ṣe sí ohun tá a ṣe ẹni tó ṣe dáadáa á rí dáadáa ẹni tó ṣe aburú á rí dáadáa

يومئذ يصدر الناس أشتاتا ليروا ليروا أعمالهم ọlọ́ni tó بعد dọjọ́ pé ní alìkìyàmọ̀ àwọn èèyàn fọ́n kákàkiri bí kòkòrò abútátá oníkálukú fẹ́ wá gba káàdì lọ́jọ́ pé ní alìkìyàmọ̀ ẹni pé tí rìsọ́ọ̀tì bá jáde àwọn sẹ́ńtà tó ti wo rìsọ́ọ̀tì àwọn máa kún bẹ̀ ni wọ́n máa wo oníkálukú pé à ah, èmi mo kọ́kọ́ fẹ́ rí tèmi ẹni tó bá ṣe dáadáa kó bó kéré bí kòkòrò ọmọ náà gún á rí o wọ́n ní ìrẹ́jì ò sínú fọ́tò bó o bá ṣe jókòó ló máa bá rẹ ìwọ́n tó fẹ́ yín gbà tó ya fọ́tò ọjọ́ tó bá jáde ìwọ́n tó ti fájúro á ah, onífọ́tò kí ló dé tó yà mí bẹ̀ bó ṣe jókòó ni o ẹni tó bá ṣaburú náà òun náà rí jọ pé ní àlìkìyàmọ̀ ọlọ́run ní balẹ̀ insan ala nafsihi basira wàlà alqa ó ti tó lólùjẹ́rìí lé rẹ̀ lórí kódà kó tiẹ̀ máa wá wá wí. ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣẹ̀hídù of nafsihi olùjẹ́rìí lórí ara ẹni alimu bima fa'alahu wa la'utadara wa ankara ọmọ ẹ̀dẹ́ èèyàn náà sì ni ó mọ tó ti síwájú gẹ́gẹ́ bá ti ṣe sọ ọ̀nà àní oyà kàtí rẹ ìwọ náà tó lẹ́lẹ́rìí fún rẹ lẹ́nu ọjọ́ gbẹ̀bí àlìkìyàmọ̀ oníkálukú ala nafsihi basira ohun tá fi ọwọ́ ṣe àwa náà ti mọ̀ èyí fi ẹsẹ̀ ṣe àti ẹ̀ka ara wa kọ̀ọ̀kan gbogbo ẹ̀ náà ni gbogbo wa ti mọ̀ wàláwò alqa ma'adira kódà kó tiẹ̀ jẹ́ pé ṣẹ́mi pé ń gbà mí èyàn á mọ̀ pa burú lòun ṣe ṣùgbọ́n gbà tó ti di fódé court èèyàn mélòó jọ mọ̀ ẹ wo gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí nàìjíríà ṣe ti rí èèyàn kan nu wọn tó gbé lọ sí court rí kó wá sọ pé òun guilty tí ó bá ń ṣẹlẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀ jọ mọ̀ kódà kó jẹ́ pé ohun tí gbogbo yín mọ̀ pé ah, èmi gan wà ń bẹ̀ ń gbà tó ṣe kí ló máa sọ a ní òun plead fóun ò guilty ibẹ̀ lẹ́jọ́ wá appeal tribunal high court supreme court ẹnu enoma náà máa wà ń gbà mí tí kú àfidébá dájọ́ ẹni fẹ́ dájọ́ fún ikú adébá àbòsílẹ̀ ayé nìyẹn ṣùgbọ́n jọ gbèǹde ọlọ́run ní kò sí o kò sí jọ

wàláì mo fẹ́ lọ kírun tí ó nílì láti ṣe wàláì kó tó lọ kírun wàláì mo fẹ́ lọ gbọ́ wáàsí wàláì mo ti lọ ní gbogbo nǹkan wàláì ní èèyàn gbọ́dọ̀ ṣọ́ra mélòó mélòó ta ti mọ torí ló bá sọ pé wàláì ó ti fọ́ náà jẹ́rìí àti ń fọ́ náà lórí rọ fáyà ẹlẹ́fù náà lẹ́wù tó bá dọjọ́ pé di àlìkíyàmọ̀ àwọn ìyá wọn a máa búra jọ pé di àlìkíyàmọ̀ wàláì ọmọ wa kódà kó máa wo fọ́tò báyìí kó máa wo fídíò ọjọ́ yẹn báyìí ṣẹ́bẹ̀ pé nígbà fídíò máa ń tó àṣírí àwọn èèyàn dáadáa nígbà tó ń ṣe pátí gbogbo bọ́n ṣe ń náwó fún Iyarisi ìyárísí tó ń jó ọlọ́run má jẹ́ ajójú ẹlẹ́yà nígbà náà ń ṣoore fún ẹ wá gba ijó pé gbogbo eléré ó ṣe kí ní kò dúpẹ́ nígbà táwọn àfà bá ṣe wá ná gbogbo owó tó bá ní tó fẹ́ lọ́jọ́ ẹ̀ fáwọn àbí níjọ mọ́ ẹlòmíì máa wò pé àyà àwọn àfà òjò náà lè wá ṣẹ́ṣe ni a, iṣẹ́ ni iṣẹ́ àfà ẹ̀rí nígbà táwọn ọmọ yẹn ń ka sí ilé ẹ̀kọ́ a lè mọ iye ẹ̀ ṣẹ́rù kó rọrùn láti kọ́ ọmọ sí lẹ́kọ̀ọ́ ni àwọn àfà àyà wa ṣe gbogbo díẹ̀ náà lọ́ba ní ọ̀sán owó lé kí ọ̀dún ní sán àwọn àfà tún dáadúrà tọ́ọ̀dé tọ́ọ̀dé ilẹ̀ tó bí mi bá fẹ́ fọmọ twenty twenty naira lọ lé kí oúnjẹ tọ́ọ̀dé àwa ṣe gbogbo àdúrà sí ìwọ náà gbogbo orí ibú ayé àti tọrùn bá mi kó kúrò o tó ń sọ ní pàápàá tọmọ fẹ́ lọ fún ní kọ́lọ̀ ń kó fún a ṣe dáadáa fáwọn àfáà o a ṣe dáadáa sí wọn tọ́nà ọba àdékí ọlá ẹni tó bá ṣe dáadáa sáfà ọ̀nà àṣe dáadáa sí ọ̀nà náà láfa bá ní o á àníyàn ń lọ ọ̀nà àṣọmọ yín láfa o á alhamdulilayi àwọn ọlọ́run àti àwọn ọmọ yín dókítọ̀ o ṣẹ́rí pẹ́yà mi ẹlẹ́ẹ̀kejì yẹn ju tàkọ́kọ́ lọ bẹ́ẹ̀ ni àbí ibi tá ń lọ nìyẹn ohun tó fi yẹ ká bẹ lọ́hùn kọ́mọ wá di kọ́mọ wọn di kó di àfa kó tó di any other thing torí yẹn lọ́rùn ọlọ́run bá ń bọ̀ ń bẹ̀ oníkálá bá ń tò ìbúnà làràjílá ọlọ́run ní ohun tó bá ti máa dé ṣáfṣáf lẹ́ máa ń fẹ́ owó òjijì ọmọ òjijì ilé òjijì orí òjijì òun lẹ máa ń fẹ́ lé ayé wàtàdà rúnà àkíràn ṣùgbọ́n lùkìyàmọ̀ yẹn máa ń pa sí ni pé wo tó bá yá a máa padà máa kéw tó bá yá a máa sanwó ilé kéw ṣùgbọ́n ti sanwó skul ọ̀ gbọ́dọ̀ náà ọmọ yẹn wálé láti skul ìyá gbági ìyá kíní tó ti lọ sanwó skul wọn mo ti lọ sọ́lá náà bọ̀ báwo wá lówó ilé kéw àfáà máa ṣe sùúrù ni o ṣèbá àti ìjẹ́jọ́ oṣù mẹ́fà lọ tó bá máa di parí ọdún aṣọ gbogbo ẹ̀pọ̀ káfà máa jẹun wálé kéwú àbí bẹ́ẹ̀ níjọmọ́ ọlọ́ àṣà àlù gbogbo wa ẹ ká ṣàtúnṣe lórí eléyìí ọlọ́wọ́n bá lékè ọlá àwòrọ́pọ̀ tọ́lọ́ bá ń sọ fún wa nípa àwọn ohun tí a ń jọ ní ìbúra ìbúra ń jọ o àbí ká gbìyànjú láti ṣe dáadáa àwọn àyà tí látara àsìkò ọlọ́ni kálá bal tuhibbuna al-ajila ọlọ́ni ẹ nífẹ̀ẹ́ al-ajila al-ajila wal-ajila èyí tó bá jẹ́ àínù lóní àti tó jẹ́ pé hamza lóní èyí tó ní àínù òun náà ní tí ó jẹ́ pé ohun tó yá máa ń fẹ́ kó tètè wá ohun tẹ máa ń nífẹ̀ẹ́ sí nìyẹn béèyàn kan bá fẹ́yàwó lè ní ohun tó máa máa fẹ́ ni pé tó bá ti ń di oṣù mẹ́sàn-án gérégé báyìí ó sì máa gbọ́n ẹ̀ẹ́ẹ̀ẹ́ ló lé wọn kọ́nà máṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa ohun tá a máa ń fẹ́ nìyẹn kó débi iṣẹ́ ńjọ́ kan kó di mánéjà kó di md ohun tá a máa ń fẹ́ nìyẹn tòhìbùnà làájìlá ẹni fẹ́lẹ́ ayé lọ́pọ̀lọpọ̀ pa lùkìyàmọ̀ sí ni ọlọ́wọ́n bá ń dárúkọ fún wa bí asbábùlù wà nìfìyàn kí ni tó máa ń fa kéèyàn fọ́nú fọ́ra kéèyàn ti gbàgbé àlùkìyàmọ̀ ọlọ́ọ̀bá sọ àwọn nǹkan bíi mẹ́ta fún wa àkọ́kọ́ àlèsè ìjáàlì ìmá kánjú àfóyẹ ah, káwà náà ti lówó àtọjọ́ ìwò ráwọn ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ ti ra mọ́tò fún dádì ẹ̀ ó ti kọ́lé fún wọn ah, ó tọ́ bá ṣe tọ́ bí rówó wọn náà lọ náà plus ni wọ́n ló bóyá no salary àbí àbí bẹ́ẹ̀ kọ́ ni èmi náà ṣe gbọ́ yẹn last week ni wọ́n láwọn yẹn bí àwọn ọmọ kan ni àwọn ọmọ tí wọ́n ní dàgbà rárá wọ́n kọ́ lè pọ̀ wọ́n kọ̀ bọ́ sádùúgbò kan wọ́n máa pọ̀ wọ́n á dẹ̀ gba fóònù gbá gbogbo nǹkan lọ́wọ́ àwọn èèyàn wọ́n lọ tún pa àwọn èèyàn bóyá low salary àbí no salary ni kẹ́mẹ̀ pé tó bá ní no salary àwọn òní dúró de pé kẹpa kóṣù parí ohun tá a bá bá lọ́wọ́ yín náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so kọ́nà kó ṣe àná wa kó wa tún nàìjíríà ṣe ọ̀gọ̀rùn bí mi lérò ọjọ́ tọmọ ẹ bá di yahoo yahoo tọmọ ẹ náà ń ṣe bí ẹlẹ́wọ̀n tó ń fi ṣòkòtò sí bàárà àdìbà ọlọ́run má jẹ́ ká wẹ̀wọ̀n tó ráwọn ẹlẹ́wọ̀n náà máa ń ṣe bẹ́ẹ̀ jẹ́ mẹ́pẹ́ tó bá wà lẹ́wọ̀n wọn á ti gba bẹ́ẹ̀sì nídìí ẹ̀ àbí kọ́ ni tó bá wọ ṣòkòtò tó lókùn wọn á ti gbà kó má lọ fi ẹ pa okùn so ìyẹn ló máa ń fa tí ṣòkòtò wọn máa ń jábọ́ àwọn ọmọ wa fẹ́ ṣoge ó wá rí ọmọ tí ó fi ṣòkòtò sí bàràdì wàá ṣọ́ ni wàá lọ wá kòbókò gidi wàá jẹ́ kó gbàgbéra àsìkò tó máa dún gidi ló máa bá fi kòbókò sí pé ah, ọlọ́run ò ní ṣe ẹlẹ́lẹ́wọ̀n ọlọ́run ò ní ṣe ẹlẹ́lẹ́wọ̀n wáyé tó mú rẹ lẹ́wọ̀n orí ọmọ gbowó déńjọ́ kan owó ipọ̀ ló ní dádì áà ah, mo ti ará ìfo èmi náà ti dé o à ó sì dé wàá dá owó ilé ìpadà ni òbí ò ní sọ lẹ́yìn òbí mi gan ló máa ń lọ bọ́mọ ẹ̀gbọ́n owó báńkì tó bá ti jẹ owó owó àbòsí. tòhìbùnà làádìrà ẹni pẹ̀lú ayé lọ́pọ̀lọpọ̀ wàtàzàrúnà làákírọ̀ ẹ sì máa ń gbàgbé ọ̀run kí ló fà á àlèsè ìdáàn àlẹ́ọ́jùlà ìkánjú káṣàsáré lówó àfẹ́ ṣiṣẹ́ ká tó rówó àwùf ìyẹn ló bí ẹwà àwọn tó ń ṣèjọba lé wa lórí nínú ẹ̀ nínú àwọn nǹkan tó máa ń fa rọ́fúlà ádámù mọ̀hásábà òun náà ni kéèyàn máa ṣe ìṣirò ẹ̀mí èèyàn béèyàn bá ti máa ṣe ìṣirò ẹ̀mí ẹ̀ ó máa ń fa wípé kéèyàn fọ́nú fọ́ra nípa ọ̀run bó ṣe jẹ́ wípé tó bá ń ṣe business tó bá dé lálẹ́ á gbé gègé ìyá táwà wọ́n ra ta twenty naira wọn ò sanwó àbí kọ́ ni jọ̀mọ́ bàbá abdulu wọ́n ra ta thirty naira àwọn ò sanwó gbogbo ẹ̀jẹ̀ fifty naira gbèsè fifty naira a máa ń ṣèṣirò ẹ̀ èló ni mo ra ta lé ní mo ra two hundred naira mo fi pa eight hundred naira ẹgbẹ́ náà tóbi mo ní gbèsè fifty naira ń ta méjì ṣọ́ọ̀ṣì àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá jó ní bísínẹ́sì tó ní làákàyè bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ní tọ́lọ́wọ́n bá ṣe òun náà gbọ́dọ̀ máa gbé ọdún yìí fọ́ọ̀tì kí ni mo fi gbé sí ayé mi ṣe tí mo fi pé twenty àyà kúrà mélòó mo há sórí àdíìsì ànọ́lì mélòó mo mọ̀ sórí ìwé ẹ̀sìn mélòó ni mo ti kà nípa ọ̀rọ̀ ilé ayé kí ni mo ti rí gbé ṣe kí ni mo tún fẹ́ ṣe nígbà bá máa fi pé fifty ipò wo ni mo ti fẹ́ wà ń ẹ̀sìn àwọn nǹkan wo ló yẹ kí n máa ṣe tó jẹ́ tọ́lọ́run tí mi tí ì máa ṣe eléyìí téèyàn bá ń ṣe ó máa ń jàǹfààní ṣùgbọ́n táyé ẹ̀dá bá fẹ́ bàjẹ́ òun á gbàgbé eléyìí wàlẹ́dínà káfàrú yàtàmàtàún ọlọ́run àwọn tí wọ́n mọ́ náà wọ́n kọ̀ máa gbádùn ní wàyàkùlùún wọ́n kọ̀ máa jẹ ní wọ́n máa mú kàmà tákùlù ànàám gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó ṣe máa ń jẹ wà náàrú máa wà láhùn ọlọ́run

àtàkásùrù ni wípé kó pọ̀ sí kó pọ̀ sí ó ti jẹ́ kẹ́ ẹ gbàgbé ara ṣe rí pé àtàkásùrù filẹ̀ ilmi mahmud kéèyàn máa wo pé à ah, mo tún fẹ́ nímọ̀ sí à ah, jẹ́sú lọ kélé jẹ́sú lọ kélé kódà kò jẹ́ mọ̀lẹ́ ayé ohun tó dáa ni ṣùgbọ́n kí ni àtàkásùrù filimani ah banana island ibẹ̀ lọ́tún ti ń kọ́ lẹ́sìn o two billion lọ́ta is lot of land bóòlù mìíràn ṣe fẹ́ rà á ah tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn tí ilé wọn àwọn tó jẹ́ pé ilé wọn ó wọ́n jù ní gbogbo nàìjíríà wọ́n sọ pé obìnrin ni ẹni tí ilé ẹ̀ wọ́n jù ní gbogbo nàìjíríà ah ó yẹ kí lè lá ní gbogbo áfíríkà nọ́mbà kíní kan ni mo wà nínú àwọn olówó wáì sí mi bọ́ sí nọ́mbà kíní kan tó bá ń sọ̀rọ̀ ẹ tó lówó jù láfíríkà wá ní Dangote ní gbogbo áfíríkà ṣé Dangote yẹn ẹ mọ nọ́mbà tó wà ní gbogbo àdúrà sí ẹ̀ náà ibi tó wà ní òtẹ́ lọ́rùn bó ṣe máa bọ́ sí nọmba wán lágbàáyé ni ìgbà míì tọ́nù ọba ṣe alú ẹ̀dín lẹ́kùn kan òun náà lè máa gbá ah, ọmọ ọdún mélòó ni Mark Zuckerberg ọmọ thirty years ó jẹ́ pé thirty ní sà ẹ̀ẹ́ àṣó tó bá yẹn já ẹ̀ẹ́ ẹ̀wù ọmọ ọdún mélòó eighty four ọmọ bíi thirty kí nìyẹn 35 years tó bá dẹ̀ tó wá ní nọmbà kí lọ ló wà ń sìn nọmbà 3 ẹ̀yìn lẹ́ wo nǹkan nígbà táwọn kan sọ wọ́n lówó tó mẹ́kì léde ìgbọ̀n ó fẹ́ ra owó Dangote papọ̀ lábápọ̀ ogun ẹ̀ papọ̀ nínú àpèjúwe àlùkìyàmọ̀ nìyẹn àwọn nǹkan kan wà tó ń sọ fún wa pálùkìyàmọ̀ ti dé a ti sọ̀rọ̀ pa wọn dàjẹ́ àlà toríṣiríṣi ọkùn sáwọn tí ò táàrí kàkiri ẹ̀ àmì àlùkìyàmọ̀ ni nínú àmì àlùkìyàmọ̀ tí gbogbo wa mọ̀ tá a ti rí ó ní eh, Hosni Mubarak kí ló jẹ́ rárá president America tẹ́lẹ̀ Obama Barack Obama nínú àmì àlùkìyàmọ̀ ni kí lànàbì sọ àǹtẹ́lìdà àmọ̀tò rọ̀bátà ànàbì ni ọmọ ẹrú a máa jọba ọmọ ẹrú wa jẹ president gbogbo àgbáyé ṣé ẹ̀mọ́ fálùkìyàmọ̀ dìde ni ànàbì ni owó máa pọ̀ owó á pọ̀ á lórúkọ ṣùgbọ́n kò ní sálùbáríkà bẹ́ẹ̀

ojú wa máa tàn mọ́lẹ̀ ni o ìlàrọ̀ bí hana bírọ̀ àwọn ẹni wa máa wu ọlọ́wọ́n bàbá yìí wọ́n ojú òun yàwó máa yìí ti bà sírọ̀ ẹ wá rí àwọn ojú kan tá dúdú ojú yà ṣú ojú yà akọ́lẹ́ lọ́wọ́ ha a ẹ̀tọ́ dájọ́ kú mọ́ ẹ mọ bójú àṣírí ni ẹ̀tọ́ dájọ́ kú lo ẹ̀wọ̀n fún ẹ mọ bójú àṣírí ni kódà bí èyí tó bá tún sunkún ti àtúnṣe péré èyí ò sunkún yẹn ẹ ti rí ìbànújẹ tó pọ ní ojú ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹni tó ẹ máa rí tó wà lọ́pọ̀ á sì máa yọ ní ojú ẹ̀ ọlọ́run ní báwọn máa rí nìyẹn ọlọ́run oní yawma tabyaddu wujuhun wa tatwaddu wujuh ọlọ́run lọ́jọ́ tó ṣe pé àwọn ojú kan wá funfun pẹ̀lú ìmọ́lẹ̀ àwọn ojú kan á sì dúdú fàámà lẹ́dínà tawaddat wujuhum akafartum ba'da imanikum ọlọ́run láwọn tó ju wọ́n bá dúdú yìí ọlọ́run máa béèrè lọ́wọ́ wọn pé ṣé àá kí ló dé tẹ́yìn fi di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́yìn jẹ́ mùsùlùmí fazókun la àdábà bí wọn kó tó ta kúrú ó yá ẹ bẹ̀rẹ̀ sí jẹ ìyà torí pé ṣe kèfèrí sọ́nà wà á mẹ́lẹ̀ dínà bí yàtọ̀tù ojú ohun fàfi rahmatillahi ó ń fi àkọọ̀dìlò ọlọ́run ní ẹ̀rí àwọn tó jẹ́ pé ojú wa funfun tá ní ìmọ́lẹ̀ yìí àwọn ẹni máa máa bẹ nínú ìkẹ́ ọlọ́run ọba àdékẹ́ ọlá eléyìí jẹ́ ṣókí kọ́nà ọba kó wá sí kòrí ẹ̀ dáadáa ó jẹ́ ká wà nínú àwọn ẹni tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmà a mọ̀ pé ikú òdodo ni ọlọ́run ní ká lá ìd idha balaghat at-taraqi ọlọ́run nígbà tí ẹ̀mí idha balaghat at-taraqi nígbà tí ẹ̀mí bá dé gògóńgò báyìí ilé nǹkan fún wa wípé alùkìyàmọ̀ òdodo ni o tó bá di ọjọ́ gbèǹde alùkìyàmọ̀ a gbọ́dọ̀ mọ̀ pé òdodo ni kú gbogbo ẹ̀mí ló máa kú ọlọ́run wá ń sọ fún wa bóò ni ipò tọ́mẹ̀déyàn máa ń wà tó bá fẹ́ kú nígbà tí wọ́n bá mú ẹ̀mí kúrò lára ọmọ ẹ̀mí ènìyàn tó gbà tó jáde kúrò ní gògóńgò rẹ̀ kí ni ó tá ṣẹlẹ̀ ọlọ́run ní fàlàúlà ìdábàlà hotel ṣòlòkò wà á ń tún ṣílà ilé ń tán rorò ọlọ́run nígbà tí wọ́n bá ti gbẹ̀ ní ògóńgò yìí kílẹ̀ ní kọ̀ọ̀kan ṣe tán rorò àdọ́bí sọ́rọ̀ máa ìwọ̀ sẹ́nà ó ní ìdàkúbìdà sí rọ́ tẹ̀bí àhá àlìbásọ̀rọ̀ ó ní bí wọ́n bá ti gba ẹ̀mí kúrò lára báyìí ojú á tẹ̀lé ni ìyẹn náà lọ́lọ́run bá ń sọ fún wa ń bí tọ́lọ́run bá gba ẹ̀mí ìdá abala hotel fẹlẹ̀kù ọlọ́run ní tí wọ́n bá gbẹ̀mí wákìlà man rock wọ́n máa sọ pé man rock tálẹ́ni náà àrọ́ọ̀kì àṣáfi tálẹ́ni tó fẹ́ ṣe àdúrà fún lẹ́yìn á ẹnà pa àwọn àfà wa kọ́ wá sọ àlùkùránì kalẹ̀ á bí bàbá ṣe ń wòye òye wa mọ́ ẹnà pé dókítà wa o kọ́ máa sáré bọ̀ wàkílà man rock ọlọ́run ní bá ti fẹ́ jáde man rock tani náà tani dókítọ̀ dókítọ̀ ní tàbí àbílẹ̀ bá fẹ́ fowó ṣòfò lókù ẹ sáré rọ̀ṣì ẹ ó ní intensive care ẹ jẹ́ a máa gbé tani náà tẹ́mi ò bá sì ṣetán láti jáde ní bó ti ẹ̀jẹ̀ pé ó la ẹ̀mí kò lẹ̀mí ẹ bá ti gbókù lọ gbé èèyàn lọ́dọ̀ dókítọ̀ ìjẹ̀bi ẹ̀ ti o torí pé gbogbo wa náà la máa ń ṣàdúà adájọ́ àṣàdúà èèyàn méjì kan wá ń jà wọ́n bá fọ́ra wọn lórí ẹ̀ mẹ́ pé kádájọ́ lè jẹun ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ọmọ ń ṣeré pa ẹbí ẹwì fún títítítí ó bá kó tó bá ní oore lọ́nà máa ma ṣe kò ń ṣe kà ohun tí wọ́n rò pé oore ló jẹ́ fáwọn kan kọ́nà kó jẹ́ kí oore tá máa ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa ṣe kó má jẹ́ ká wa bó tiẹ̀ jẹ́ pé aburú kò ń ṣe ohun tá a lè sá fún kọ́nà kó máa ṣe àdánwò wa kó máa ṣe ní fúfú yẹ kó má sì fi ó kọjá ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa o kò ní àsìkò ojúbọ ọmọ ẹ̀dẹ́ èèyàn báyìí a máa bẹ̀rẹ̀ sí lọ́pọ̀ oríṣiríṣi ni ọ̀rọ̀ tí àwọn àfa sọ lórí ilé ṣùgbọ́n torí àsìkò ila rabbika ma idhil masaq ọlọ́run níbi tí wọ́n máa ti wá lọ́jọ́ yìí òun náà ni ọ̀dọ́ ọlọ́run ọba fala sọ́dakọ̀ wà lásọ́dà ní ẹ̀rí kẹfìrí akábàámọ̀jọ́ pé ní àdìkìyàmọ̀ kò ṣe wà kò ni kò

tó lóun tẹ̀ lánàá bì kan tí ò kírun ọmọ náà ni tó lóun tẹ̀ lánàá bì kan tí ò nígbàgbọ́ ọmọ náà ni tí ó yé ìyẹn ni ó jẹ́ pé ẹni pé mùsùlùmí nìkan lọ́lọ́run dálùjọ́ náà fún tó tó bá rí ilé ayé má bá lọ títí o wàláàtì kazaba wàtàwàlà fi gbàgbọ́ irọ́ ló ń ọ̀rọ̀ lọ́wọ́ tó bá pè sí ìrùbá ní lọ kí lọ máa rántí àwánú kọ́nà ọmọ àánú wa ilà áhìlì àtàmọ́tọ̀ ọlọ́run ní ẹ̀rí ọ̀daràn ńgbà tó wà nílé ayé ọlọ́run ti sọ̀rọ̀ àlùkìyàmọ̀ fún wa ó wá ń sọ̀rọ̀ gbèsè ayé oníkálukú wa ṣe ń ṣe nílé ayé náà ní kí lọ́mọ èdè yọ máa ń ṣe ẹ̀rí àwà láàárín àdó àwọn ẹbí ẹ̀ báyìí oríṣiríṣi akọni bí ẹni tí ò ní kú mọ́ ọlọ́run ní áwùlà lákàfà áwùlà sùnmọ̀ áwùlà lákàfà áwùlà torí àsìkò wa ni ní àyáṣábòlì ìǹsánù àyìn yóò tọrọ ènìyàn rò wípé a máa pa òun sí ni láyé umaru wà láyé ha a ní paláṣẹ pé má ṣe lè a sì ní paláṣẹ pé a má ṣe báyìí o má ṣe báyìí o àyà sábòlè ìsánù àyìn ìtura kàṣúdà tọmọdé èèyàn rò pa láṣẹ akọ máa fi òun ni ọlọ́run ní àfàhàsíbìtùm annama khalaqnakum abata ti rí àdùkìá mọ̀ báyìí ọlọ́run ní ṣe dá yín lásán ni ẹrù ní padà sọ́dọ̀ ọlọ́run ọba ni àyà kàṣúdà alámúyákò nótófátà mímọ ní yìí yóò múnà ìwọ ọmọ ẹ̀dẹ́ èèyàn tó tẹ̀lé tọ́lọ́hún lénìí tó o ṣe o pìrìpì àfálù kìámà èbí ń gbà kan èbí àtọ̀ lásán ló jẹ́ ìbátọ̀ lásán ló jẹ́ lẹ́yìn náà ó sì di kíni alákọ́tà ó di ẹ̀jẹ̀ fàkọ́lákọ̀ fàṣáwà ọlọ́run sì ṣe ẹlẹ́yìn ó jẹ́ ó pé ó pé pérépéré ó fojú síbi tó yẹ kójú ẹ wà ọlọ́run ọba sọ fún wa ìpìlẹ̀ wa ó wá ń sọ fún wa wípé ọba tó ṣe gbogbo eléyìí pátápátá ṣé kò ní agbára láti wá gbé wa dìde ni ṣé ọlọ́run ò lágbára láti gbé wa dìde ni ayahsabu al-insanu an yutraka suda alam yakun nutfatan min maniyyin yumna thumma kana alaqatan fakhalaqa faja'ala minhu zawjayni dhakara wal untha alaysa dhalika biqadirin ala an yuhyiya al-mawta ẹ wo ta ti ń kàkalẹ̀ látàárọ̀ ṣe ọba tó ṣe kò wá nílè gbókù dìde ni máa ń kọlù kókó wà lábà àtòkò ńlá kàná ṣe wàhídà ọlọ́run ní dídá yín àti gbígbé yín dìde ó dàbí bàbá fẹ́ dá ẹ̀dá kan ní kún ádámọ̀ ti jẹyàn tàbá fẹ́ ní ẹ̀dìdé náà ó yẹ ẹ̀dìdé oníkálukú á sì máa ṣe kíni a máa dìde kọ́nà ọba kó fi wá ṣe kò gbẹ dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ká máa rántí àlùkìyámọ̀ ká máa rántí ẹ̀ dáadáa ká mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan a máa di ọjọ́ kan gbogbo wa pátápátá a padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlá yàwó mọ̀túbọ̀ la sàrọ̀ ìr àṣírí tààbù ilé ayé àtúwò ẹ jẹ́ ká máa rántí wàtàkù yàwó mọ̀túbọ̀ fihi ila Allah ọlọ́run ni ẹ̀fá ọjọ́ kan ọjọ́ tí a máa dá yí padà lọ sọ́dọ̀ ọlọ́run tó mọ̀ sí wa fa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun tẹ́ bá ti wá padà sọ́dọ̀ ọlọ́run àwa sọ kó wa yín lẹ́sàn iṣẹ́ tó ṣe àti ní ṣàbòsí abòfin òun ni pé ẹni tó yẹ ká fún ká fi ìyà jẹ ká má fi ká wá ẹni tó yẹ ká kẹ́ ká fi ìyà jẹ àbòsí ni ẹni rẹ̀ èèyàn kan tó lẹ́tọ̀ọ́ sí ládá kọ́nà máa wà fún ládá yẹn ṣùgbọ́n wà ní àwọn èèyàn látara àánú ọlọ́run ó lè lẹ́tọ̀ọ́ sí àkọ́nà òun báyìí pé eléyìí ìyá ah, ìgbà ní fìyà jẹ́ ó máa ń ṣe dáadáa sáwọn àfa ẹjẹ́ àwòyẹmọ lára ó rọmọ ẹ̀ lọ́lẹ̀ kí ó rọmọ ẹ̀ kéwú dáadáa kódà fà lọ́mọ ẹ̀ ẹ̀jẹ̀ àwò yẹn ọmọ lára ṣẹ́bẹ̀ pọ́ lọ́wọ́ fi yẹn kàbò jù ẹnubí inú ọmọ náà níwà náà ṣe máa ń dalẹ̀ rú ni ohun èmi ọlọ́wọ́ ọba láti tòrò ṣe báyìí rí kọ́lọ̀ máa ṣe fẹ́ wá ń ṣe dáadáa ṣe iṣẹ́ ta máa ṣe tọ́lọ̀ máa wò mọ́ wa lára nílé ayé àti kọ́lọ̀ máa ṣe fún wa ṣe kọ́lọ̀ kó wa kọ́lọ̀ kó jẹ́ kí ká máa fi ilẹ̀ gẹ́gẹ́ bí pọ́jọ́ ìṣídé kọ́nà kó sì jẹ́ ká lè máa ṣiṣẹ́ tó ọjọ́ gbèǹdé àlìkìyàmọ̀ kọ́nà kó wá kẹwa kó kẹwa lé ayé kó kẹwa lọ́rùn gbogbo tọ́nà ti ṣe dáadáa ní dáadáa fẹ́ nìkọ̀kan wa kọ́nà má jẹ́ ó bàjẹ́ èyí tá à ń retí lóore kọ́nà má ṣe ṣe fún wa kọ́nà kó má fi ìyà ayé jẹ wá kó má fi ìyà ọ̀run jẹ wá kó gbé wa dìde pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam kó jẹ́ àwọlé ọlá ilé ọlá pẹ̀lú ànábì àti àwa àtàwọn ẹbí wa àti ìyàwó wa àtọmọ wa